ayé ìta wá. orí ló lè yọ ni nínú aburú ayé. wọ́n gbé mi àti ètè ní rẹ́dà kan kọ́ mi yọ nínú aburú. bó ti wù kágbọ́n tó dandan orí àmì yóò. ènìyàn bá ní títí orí àmì yóò yóò yóò orí máa ṣọ́ mi kí n má ṣe bọ́ sọ́wọ́ ayé. orílẹ̀ kò má jẹ́ sìrì ìwọ ni mo ké sí o. àrọ̀ mo mú bọ̀rí kórí mi má ṣe rọ̀ mọ́ bí. ọlọ́kọ méjì obìnrin tó rí bí iná. mo rí mú ètè sọnù ẹgbàá mi ò mẹ́. ayédojú gbèjì ajáwẹ̀ gbòòrò sàn. bàbá mi kàn lè wọ. tí o bá mi lọ sí inú mọ́tò kó lọ bá mi gbé báàgì wá mi tẹ̀sí báyìí pé mi ì gbé wá síbi bá mi gbé báàgì wá ṣùgbọ́n. ṣé báàgì nìkan. ó ṣe gbé mọ́tò tẹ̀lé kó má gbé bọ̀. Ah, mọ́tò kò lè gba ẹnu ọ̀nà ẹnu ọ̀nà kiri sọ́kọ̀ kò lè gbẹ́nu ọkọ̀ lè gbẹ́nu ọ̀nà wọn. you sick ṣé wọ́n fàkùn lórí ẹ̀ come get out of my sight. ó bẹ̀rẹ̀ wọ́nà nìyẹn ó bẹ̀rẹ̀ wọ́nà àkùtẹ́ ayò ni wọ́n mọ̀ wá. ayé ti kún kó má ṣe gbé mi lọ́mọ lọ. orí mi dákun má jẹ́ ń ọmọ lọ́yẹ̀ mọ̀ wá. ohun àbáṣe lẹ́yìn àdìtàn ó dọ̀la. afẹ́fẹ́ ènìyàn òjò gbọ́dọ̀ la orí fákọ́lá. ṣe láìkiri ní kọ́pá kí má ṣe kọ́ sọ́wọ́. kí má patronize wa dáadáa ma. orí mi òjò ṣẹ́gi lọ́la ọmọ tó jọmọ lọ ẹ ràdàgbà jẹ́ra òfu. Ah, sọkùnrin lélẹ́yìí àbí kẹrin ọmọ jẹlé. lẹ́nu iṣẹ́ lẹ́nu iṣẹ́ láàárọ̀ kùtùkùtù yìí láìsí pé oṣù mọ́jú. kí ló ń dààmú ìwọ illiterate man yìí báyìí why are you disturbing me peace. kí ló dé tó ń disturb peace mi báyìí mo ń meditate láti wá inspiration ó dẹ̀ ń jí mi just like that. inspiration. yes. inspiration ngbà tó mọ̀ pé o fẹ́ wá inspiration lọ gba library lọ́kọ́ lọ́mọ wá inspiration ibẹ̀ làwọn alákọ̀wé bí ẹgbẹ́ rẹ ti mọ̀ wá inspiration. kò yí ẹ. mo pàlù fún ọ sá. kí ni. kí ló fẹ́ ṣe. mo fẹ́ gbé báàgì ìyàwó mi. báàgì ìyàwó ẹ àbí báàgì ìyàwó tèmi ni mo fẹ́ gbé báàgì ìyàwó mi. ẹ bẹ́ẹ̀ wo ni ti nà ó ìyàwó mi ló fi sọ mi nà ẹ ìyàwó tèmi ló ní kẹ́mi ó gbé wá ó fi sọ̀wọ́ ó ní kẹ́mi gbé wá. Ah, ah. gbé wá síbò. ẹni tó bá ẹni tó bá fẹ́ni sẹ́lá abẹ́rù abẹ́rù ẹni tó jẹ. àná ẹyìn rọ ni o ìyàwó mi ló jẹ o. yóò di wàhálà o. ẹ yóò di o. yóò di wàhálà o. yóò dogun no no no no o lè gbà mi. ẹ ẹ ẹ Emma ẹjọ. dírẹ́fà yẹn àti gáàdì wọ́n jọ ń jà ni. gáàdì ìjà kẹ. nítorí pé àwọn méjèèjì jọ ń fa nǹkan. goodness oh my god my darling jọ wàhálà ti tẹ̀lé mi. ti tẹ̀lé mi. oh my god oh god àgbàlagbà ló ń bá ìṣòro. mi ò gbé o mi ò gbé. orí mi bí ẹni tẹ́ mò ń ṣeré ààrẹ ọ̀rọ̀ mi gbé báàgì fún mi wọ́n ní gbé báàgì yá gbé báàgì fún mi gbé báàgì fún mi kò sí tí gbé báàgì ẹgbẹ̀rún ẹ ò lè gbà lọ́wọ́ mi gbé báàgì fún mi ìgbà mi o. olówó orí mi. kí ni gbogbo pálapàla tẹjọ ṣe kí ló ṣẹlẹ̀ bí báyìí. my love má dá lóhùn ó fẹ́ jí ẹrù ẹlẹ́rù gbé mọ́ mi lọ́wọ́ ni. ó ní kébì máa gbé báàgì love mi kí n máa gbé fóun for what. Mm mo dẹ̀ ní kò possible ó dẹ̀ ń ṣe bálabàla bí iṣẹ́ inú òjò. iṣẹ́ inú òjò kọ́ iṣẹ́ inú ẹ̀rùn ni robis ìyàwó mi dákun èlò ni owó oúnjẹ. can i have my bag. gíní wọ́n ní kó bá mi gbé báàgì mi ṣé tí kò rẹ̀ ni. lékin ní gbọ̀wọ́ gbọ̀wọ́ ara tó ń sọ fún ìgbà tó gbóyìnbó ṣé wọ́n náà ń bá wí give me my bag ṣé wọ́n ló ń jẹ bẹ́ẹ̀ ẹ fi gba láyà. wọ́n mm-hmm. ta kà sí ẹ àgbàjẹ́ ráàfù òsì lọ jókòó sílé wọn mọ wọn mọ wọn mọ wọn mọ wọn nǹkan mi ṣe wọn mọ léyàwó yàwó kiri gbòòrò. Ọlọ́run mú ẹ ó tàka sí ẹ. sí ọ. wọ́n ní o bá wọn kọ́kọ́rọ́ ọkọ̀ fún wọn kọ́kọ́rọ́ mọ́tò. ó ní kò fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò bí sọ́wọ́ pé ìta la wà má jẹ́ disgrace ẹ̀. fún wọn ní kọ́kọ́rọ́ ọkọ̀. o ti mọnu bí ẹ má bínú màá má drive ẹ ayi ayi ayi aran wọn kọ́kọ́rọ́ kọ ìmọ ẹ ẹ bàbá sílẹ̀kùn mi ah. bàbá sílẹ̀kùn mi máa fọ ìyàwó ẹ já dàrú. tọ́lọ̀ ojú orí olórí burúkú àbí. orí ẹ orí ẹ orí ẹ orí ẹ dàrú orí ẹ dàrú lọ́rùn ẹ. Ah. Ah. ó dùn gan. kí ni wọ́n kí ni wọ́n sì dúró ṣe sílẹ̀kùn mọ́tò pápálẹ̀ àbúrò ìdúró kù ní ẹni kí ni wọ́n sì dúró ṣe sọ́dọ̀ ìdúró kù ní ẹni kó pálẹ̀kùn mi dẹ́ fún mi àwọn oní disgrace wọ́n bá disgrace èèyàn káàkiri títì àwọn olórí burúkú. Eh, eh. sọ́tán sọ́tán nìsín. nígbà tó pé nǹkan tó yẹ tó yẹ tó yẹ kó na sùúrù sí fọmọdé àwọn wọn mọ ọrànjú kankankankan lórí ọmọ kékeré ọmọ ọmọ kékeré. olórí burúkú orí kan já ọ̀dì ẹ fi kún ni. ó mọ ọ̀dì kan já. wọ́n fi ọ̀dì kún tiẹ̀ ni. one thousand ọdún ọdún ni ọdún ni nínú èmi àti àwọn ìtọ́kadà. làákì gbé fóbìnrin kan ṣoṣo. ó ga ọ ọkùnrin lèmi máa ń gbọ́ tó ń fẹ́ ìyàwó méjì sílé. ewó tóbìnrin ọlọ́kọ méjì. owó tó tiẹ̀ dúró ti yẹn. bí àbí dírẹ́fà mà lèmi pè láì mọ̀ pọ́kọ̀ kan wà lókè ìkan wà ń sàlẹ̀ ah, ó ga. ìyẹn ni wọ́n rí ká tiẹ̀ gbà pé ọ̀kọ́lá ọ̀gbọ́n ewó ní bàbá fifty plus atókùmákù amọ̀nà wọn má lọ wọ́n ń tẹ̀lé mọ́ ọ́nù wọ́n ń tẹ̀lé káàkiri káàkiri. Eh? ó yẹ kó wọn mọ obìnrin yẹn bẹ̀rù. ayé ojú kejì ajáwẹ̀wò olóṣọ. bàbá wí fọ́mọ ẹni ṣé ẹ kó gbọ́. ẹ wò ẹ wò ẹ wò ibo ni kémi ó sọ fún olówó orí tèmi tí ń sanwó fún mi ní gbogbo ògbà kí n sọ pé ẹ ti wá ẹ tí ń bá ti mọ̀ báyìí kò wọ́ bí fàkátì. wo ibi ọba wo ọ lọ ibi ọba sì wọ sọ pé mo ti wá èmi ò wọnú ilé. Ah, ìyá amọ̀rú yín eh, a jẹ́ pé ibi tẹ́yìn fẹ́ sùn ibẹ̀lẹ̀ tẹ ọmọ sí òun ibi tẹ́ dàgbà sílẹ̀ wáyé. èmi eh, ọsẹ. èyí ti géètì ń tẹ̀mí nu. Ah, ọmọ tìmí eh. ọmọ tìmí àbí wo àánú ẹ̀ ṣe mí ọjọ́ mọ́ rẹ̀ rù ẹlẹ́rù kan fa tiẹ̀ lọ́wọ́ ẹ wo ìyá ẹ wo ìyá pàjẹ́ balẹ̀rù kò tí ikú tí ó pa àgbàlagbà táà ní bá polo ẹ̀ ń bẹ̀ bí mo sọ ìwọ́n kàn pé mi security ni o bá bọ́ọ̀dẹ lọ́yẹ kán máa pè mí àmọ́ ẹ sá wọlé àkókò mọ́rú yín. ẹ wọlé. lákòókò àwọn náà ní kátikáti. àdébẹ̀ náà ní sàn wá tọrọ owó ni. nínú ilé yìí. Hmm. ẹ padà bá mi yàn. Akande ah wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀. a ah, lójú ayé mi Àkànjí ìkúnlẹ̀ àbíàmọ́ gbà mí Àkànjí Àkànjí. àmọ́ ẹ má kàn jí mi. ọ̀dà ẹ̀ ọ̀dà nǹkan tó ṣẹlẹ̀ ni pé káwọn wẹ̀ sílẹ̀ báyìí kò sì dìde sókè. Okay kémi ò káwọ́ lẹ̀. káwọ́ lẹ̀. mọ mi irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí ò yẹ kí wọn máa bọ lẹ́nu yín ẹ bá mi mo ṣe wà yìí ó yẹ kí ẹ máa bá mi bẹ̀bẹ̀. nǹkankan ni mo sá àṣẹ kó tó di pé ìyàwó mi ń fi àjẹ mi lọ́wọ́ báyìí tó tó fi àjẹ mi ẹ bá mi bẹ̀ ni ẹ bẹ̀ wọ́n ni. olórí burúkú ni ẹ o òun pé my love níyàwó tiẹ̀ wàá sọ pé wọ ọmọ ọ̀dọ̀ ó ṣẹ nínú ilé wa my love ó ń dá sẹ̀rẹ̀ àfọ̀n ó ń bá ewé. ìyàwó mi ìyàwó mi ìyàwó tèmi ìyàwó mi. orí ìyàwó rẹ ni ẹ mọ bọ́ sífò ń sífò tọ́ka wókè. ẹ wo ẹ wo o tó yín bẹ́ẹ̀ ẹ má pariwo ìyá ẹ jọ kí ló dé gangan náà kí ló tẹ fi já wọlé mi bẹ́ẹ̀ yẹn ewúrẹ́ yín wọlé sí kòkágò ẹ má bẹ̀rẹ̀ sí ní yọ ẹnu sí ọ̀rọ̀ tí ó kàn yín èmi punish àwọn ọkọ mi lọ́wọ́ nítorí pé wọ́n ṣẹ́ mi mo dẹ̀ ní kó kúnlẹ̀ síbẹ̀ ẹ̀yin wá ní god ẹ̀ ń sọ fún mi kó wọ́n dìde pápá jù pápá jùlọ iṣẹ́ ẹ jọ kí ló kọ́ yín ń bẹ̀ náà kí ló kọ́ yín ẹ ṣọ́ra yín gidi gan o ẹ ṣọ́ra yín gidi gan ni kí lè fẹ́ gan. ó máa dájú o. Ah, ah. àbí wọn náà kọ yìí àbà ó gba ṣòkòtò nídìí ọmọ tèmi ó gbé skẹ́ẹ̀tì lé lọ́wọ́ ajé ah. mi o. yẹ̀rì ọ̀ndà ṣòkòtò lèmi wá o. ṣòkòtò ní káyì tèmi ẹ̀ wọ́n rọ̀ tí ọ̀dà rò bí. ojú kó bá mi ò ní. táwọn kò dá sọ̀rọ̀ wọ́n ní kò dìde ti yá ẹ ṣọ́ra yín gan mú respect yín gan ẹ ṣọ́ra yín gidi gan o máa lanà ní ojú yín o máa lanà ní ojú yín ẹ ṣọ́ra yín gidi gan o ẹ jọ nítorí ọ̀nà tí ẹ bá ní nǹkan tẹ wá ṣe bí ẹ bọ́ síta ẹ bọ́ síta. èmi wo mi ò ní problem pẹ̀lú ẹ̀ rárá rárá nǹkan tí mo fẹ́ ni pé bá mi tú ọmọ mi sílẹ̀ báyìí kó dìde kó dẹ̀ máa tẹ̀lé mi lọ. mọ́ mi mọ́ mi mo ti mọ irú èèyàn tẹ jẹ o ẹ fẹ́ lé mi kúrò nídìí ayọ̀ mi nídìí ire ìdùnnú mi níbi tí mo ti ń jẹ tí mo ti ń mu tí inú mi ti ń dùn ẹ fẹ́ lé mi kúrò ń mi ìgbẹ́ náà kí n kúrò ń bí láíláíláí mọ́ mi kàkà bí kí n kúrò ń bí ẹ lọ kú ẹ very stupid. yé ni bí ayọ̀ ẹ. idiot. ìyá pé ti fẹ́ da ilé mi rú ṣé pé ẹ fẹ́ kí n rí ilé mi tò ṣé bẹ́ẹ̀ yẹn ilé mi ti ń dàrú lọ nìyẹn ẹ jọ torí tọ lọ ẹ bọ́ síta ẹ kó ẹsẹ̀ òsì yín méjì ẹ kó bọ́ síta ẹ bá dalé mi rú. Ah. Ah, ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ti yé mi ìwọ ní tiẹ̀ máa lọ ṣùgbọ́n tí n bá máa padà wá síbí tó o bá tú ọmọ mi sílẹ̀ ah, èmi àti ẹ àjọ kí ẹsẹ̀ kan náà bọ́ inú ṣòkòtò kan náà ó gbà. màmá ẹ jẹ́ máa pààrọ̀ yẹn mi yóò gbé o. ẹ máa lọ ẹni yóò gbé o mo sọ fífi ẹni yóò gbé o. ẹ iṣẹ́ iṣẹ́ sórí sórí insult ti yẹ fún mi ajá tó lọ lé ẹkùn awẹ́ wu ẹ̀jẹ̀ eh, eh. ṣìgìdì tó fẹ́ bómi rìnrìn àjò ó fẹ́ tẹ́. ikú tó ń pakú jẹ ní ṣẹ́gi lọ́lá òwe. tí ò já ọ̀nà pẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ mo wí fún ọ. iná tó ń pè náà níṣẹ́ ní ṣẹ́gi lọ́lá ó sì. <laughs> ṣé bèbí mo sọ ṣé bí mo sọ tẹ́ ń ṣe bí kíní ìyá ẹ mọ tẹ́ńtẹ́bù mm-hmm. ah, eh, ẹ lè mọ èmi sọ pé ṣe ń lọ pé ẹ padà tẹ́ ni mo ti mọ̀ pé ẹ tẹ́ ni ìyá. so ibi tó sọ̀rọ̀ dé òun tó o bá tún sọ mí n tó o lérò láyé ẹ yóò sì mọ ṣẹlẹ̀ sí ọ lójú ẹsẹ̀ báyìí. Ah, ìyá ẹ jèbù rẹ ẹ máa lọ. alálàyé bàjẹ́. ẹ jẹ́ n bá yín sí géètì. sí sí sí sí sí èmi tó jẹ́ pé mo ti wà yìí tí mo bá ń da fá báyìí yìí jẹun ni mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wọ́n ń lọ báyìí wọ́n ń lọ báyìí wọ́n ń ṣe bíi fàǹdàmù sẹ́rí ní sísìn táwa yìí béèyàn bá lọ gbé Arsenal ní gogo ish olùdarí sọ́ọ̀tì ni nígbà tí ìṣe máa ń yù wọ́n ti bí actor. idiot nuisance lele illiterate ni mi ò mọ bó ṣe ní láti mú ìyá afọ́jú wa you see point of uh, observation observation observation. iṣẹ́ ṣó rí nǹkan tí ìyá ẹ wá dánwò nínú ilé fún nǹkan tó ṣe yẹn wọn máa fi kún punishment ẹ tó bá ṣe lè tán wọn wá ṣe mí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. listen my love èmi ò tiẹ̀ mọ̀ pé afọ́jú nìyẹn. má má má sọ má má yọlọ́mù yọlọ́mù kò bẹ̀ yọlọ́mù kò bẹ̀. sọ́ọ́rọ́kùn lọ́rọ́ my love afọ́jú ni ọmọ ìyá afọ́jú la gbé wálé yìí sí. èwo ló sì kàn. ètò kí ló fara dáradára ni. ẹgbẹ́ mi ní dákẹ́jáde ìyá ẹ̀ fọ́jú ni. n kò fọ ni. o ní. ṣé ṣé o ní ìmí èdè pé ṣá. tí bá tún gbọ́ ohun ẹni bọ̀ ọ̀dì kọ́sí fásitì mẹ́rin èdè. sọ́ọ́rì náà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà náà ṣe pé mọ́mí ń fọ́jú náà sọ. Ah, ah! sọ́ọ́rì my love. sọ́ọ́rì my love. Ah. <laughs> lọ report mi fún mọ̀mísí àbí kọ́ wá síbí kọ́ wá máa sọ̀rọ̀ sí mi àbí ṣé bí kò tó náà wá ṣe nìyẹn ìyá yẹn náà dẹ̀ débí wọ́n sọ̀rọ̀ sí mi yànkanyànkan wọ́n insult mi àbí. irọ́ kò rí bẹ́ẹ̀ àwọn náà mọ̀rin wèrè jẹ́ rìn ìrìn òfò ẹ̀rùn tán rìn tàbí débi èmi kọ́ mú pé wọ́n èmi ọmọ wọn rí iye mọ́bí tí a ti wà. báyìí náà tó bá wẹ̀ tó bá sell punishment ẹ̀ dé tán kó tó lọ pé mágàjì lè yín wá pé mo punish ẹ wá face mi oníranù. ẹ wò mọ sẹẹrí láti òní lọ ínfúláṣí gbogbo fóònù mi ni ínfúláṣí ẹni ní nọ́mbà ẹni mọ kódà nọ́mbà yín nìkan ni ó kù mbẹ ẹjọ ẹ sì burúkú. ìyá ń jẹ alára kan gbèsè kò gbèsè lẹ kò gbébọ díẹ̀ gbébọ díẹ̀ sáré ẹ bá kọlẹ mo ń sọ ẹ o mo lójú lẹ́yìn ọmọ o mo ń sọ ẹ o. mo dáná. bàbá wí fún mi ní ṣe bó yẹ kó gbọ́. ṣe bó yẹ kó gbọ́ o ajá tó máa sọnù kò ní gbọ́ ìfì ọlọ́dẹ. bọ́mọdé báńgẹ́gì àgbà ló mọ bí táwo sí. bọ́mọdé máa ń ṣàbí àgbà kò lè láti ṣàbí àgbà ìfátọ́lá mo wí. ayé lẹ̀sán ń bẹ ṣọ́wá rẹ̀. kí ni wàá mi níbo. english kí ni òun wá ní matrimonial bed èmi àti ìyàwó mi. àmọ́ ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ ó tún fi ó tún fi èdè gbóná ó tún fi ń ṣèbò ṣé òun òun kò déètì òní ọmọ tójú òní sọ ni ó mọ pé mi ni mo lò ní ni. ìwọ ló ní. èmi mo lò ní. ọlọ́run ló lọ́jọ́ gbogbo idiot ni ẹ máa ń sọ fún ẹ ó kàn kọ́ là ó ní ọpọlọ bí ọpọlọ ṣe kéré tó ọpọlọ ẹ ó ju tìyẹ lọ. ìyàwó bínú èmi gángan ló rún èmi kàn mímọ tó tẹsípàsì tó wá tó wá dé tó dọ́ndàṣọ́ borí bẹ́ẹ̀ tó ń sìkì tẹ́lẹ̀sẹ̀ fílẹ̀ lọ sí mi tu. tó o bá wàhálà mi dìde kúrò níbí english orí ẹ̀ orí ẹ̀ yẹ kó láàyè mi o ó dàbí pé yà á jẹ orí ẹ̀. oh my god. ọmọ bí ṣe ń lọ ó tiẹ̀ mọ bí ṣe ń lọ rárá. mi ò mọ bí tán ti rí bọ̀bọ̀ ìgbé wa. Ah. Ah. Tari. I love kí ló ṣe bí. di ọtí mi. kí ló ṣe bí kí ló ṣẹlẹ̀. èmi ni èmi ni. ṣó ti yá sùn náà nìyẹn ni. èmi ò sùn ta ló sùn èmi ni oorun mi kàn. ìwọ ni kíni. ìtọ́nù mi lò mí. ṣé ṣíwèé yìí pé orí ẹ̀ dàrú ìwọ ń wá tán o rántí pé oorun kan ìwọ ládùúgbò ìwà burúkú tó ti wù ó wọ́n mọ́ ó wọ́n o sáà punishment ó gbàgbé àbí. irọ́ ò ti bí mo ti mo ti sẹ̀ ti bá mi wí lọ́sàn-án tí ẹ ní kí n káwọ́ sókè pé kí n jókòó dẹ̀ra mo ti ṣe gbogbo ilé yìí mo rò kó ti tán bẹ̀ ni. kò tán kò jọ tó bá yí ẹ jẹ́ kí n jẹ́ kí n máa láyé ẹ ó ṣẹ̀ mí mo dẹ̀ ṣe ń pọ́nìṣì lọ́wọ́ ó ní ní ọ̀sẹ̀ kan lọ́ visa punishment èmi ò sọ bẹ́ẹ̀ fún ẹ. seven days in a week. kí ló mi. supermarket ọ̀dọ́ tèmi o ò lè wọ bẹ̀ fún ọ̀sẹ̀ kan kó bọ́ta fún mi. mo dára wọn tọmọ nílé mọ́tà yé mi bàjẹ́ seven days. ṣé wàá wọ́n ní kọ́ mọ́tà fún mi àbẹ́ tí ń dùn ẹ̀ ní. no no no no cost me o. òun ló máa lo táìmù ẹ òun ló máa lò fẹsẹ̀ tó ṣe òun ló máa lo táìmù fọ́sẹ̀ yìí. ó ní ranù tó wọ́n yẹ kó tún ṣe nǹkan tó ṣe kó pátá fún mi máa sọ́gbàdú fún ẹ̀ sìn ló ṣe oníranù kí ni wọ́n ń ṣe ó dẹ̀ mọ wa kú wa wù ọ̀sẹ̀ kan oníwọ̀ supermarket mi mo ti ro nǹkan kan wá wá wá wá wá bí àtàrí mo ro nǹkan kan tó ṣe jó dúró kójú ẹ̀ rí bi. Uh-uh. ìwọ kan fẹ́ máa kọjá ìyá rẹ̀ èmi rò pé kójú ẹ̀ rí ibi ká tójú ẹ̀ máa ká tójú ẹ̀ máa ṣe. ilé oníranù ni ó ti ṣe oníranù ni mo lè máa fún oníṣe kí ni kí ni ṣe kí ni má kọjá ìyá rẹ mo kàn fi ẹ̀jẹ̀ mọ̀ fún má kọjá ìyá rẹ ó dago kan. ó wọ́n dago sọ ni aago mẹ́sàn-án la wà. ṣó fẹ́ máa gbómi lẹ́nu ni. ó mo fẹ́ kó kí mi kú rọ̀jú ni. ní kíni aago kan èmi fáwọn mi dẹ̀ ni máa yẹ tó bá fọwọ́ kàn mí ah. máa gbaná lójú ẹ̀ ah, ṣọ́ọ̀rẹ́ gidi gan ìdí gan kọ mo kàn fi ẹ́ package fún ni o má rò má rò pé kankan o mo fi ẹ́ package fún mo kàn fi ẹ́ la lójú ni kó ṣọ́ra ẹ̀ gidi gan aago kan dẹ ni. ta ni mo ṣe tó ń bá mi wí lè sí mo ṣe tó ń bá mi wí àpò odò ayé ti kún kó má ṣe gbé mi lọ́wọ́n lọ. mo rí mi dákun má jẹ́ ń ṣòfò mo wá. ohun àbáṣe lé ní. Adìtàn gbọ́dọ̀ lọ. Afẹ́fẹ́ ènìyàn gbọ́dọ̀ láwo Ifátọ́lá. Ọ̀rọ̀ ayé kan pa kí má ṣe bọ́ sọ́wọ́ wọn. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Báwo ni? O ò sọ fún mi pé ò bọ̀. Kí ló dé? Mọ́mí, ó wà. At last week, mo ti ń pe dáàdi at least bóyá tó bá rí call mi bóyá wọ́n ti ẹ̀ máa consider mo send message sí wọn wọn reply mi mo dẹ̀ sí san school fees mi a máa bẹ̀rẹ̀ exam very soon. ó pe bàbá ẹ̀ hmm. kò gbé kọ́ọ̀lẹ̀ ó tún send message sí kò reply And you know we have been holding those people since last semester. A lot of tests ni mo ti miss. Torí àìrówó san. Mọ́mí kí ló fi mi láṣọ́ránsì pé màá lè ṣe exam báyìí. Ah. Wàá ṣe exam lágbára Ọlọ́run. Wàá Harry <laughs> Àrègbèsálà. Darling. Yes. Okay, phone me, a Oh, sorry. Hello, there. Hello, darling. Báwo. Should I deliver? Ah, of course, mo ti débẹ̀. I'll one you board meeting báyìí. Ma binu, èmi náà léètì díẹ̀ kínkínní báyìí lóko they are about to start ni ní ni mo wọlé bí ǹdẹ̀ ṣe wọlé wọ́n bẹ̀rẹ̀ meeting straight. Um, uh, máa ti jẹ́ ń sọ pé bákan pàtó but ẹ máa retí mi kọ́ ló ń ṣọ́ wa dé láyọ̀ àtàlàfíà. Thank you, love. Eh? ṣé kìí ṣe kan náà girlfriend ẹ ló ń kọ yẹn. obìnrin. mi ní láìkẹ o. Ah, no no no no no no ṣáàgbọ́ ṣe girlfriend a máa pè níbi tó jókòó máa máa pè my love ó yẹ kó ti mọ̀ pé housewife mi nìyẹn. ok. ìyàwó ilé mi ló ń pè. torí <laughs> kò ní fọ́ọ̀nì. responsible housewife mélòó lórí tó ń wà níta by this time of the day especially ní surrounding báyìí. ìwọ náà dàbí ló responsible husband mélòó níwọ náà rí tó ń ṣọ́ọ̀ṣì tó ń ṣe káàkiri dàbí ló. ǹjẹ́ o mọ orúkọ tí wọ́n ń pe ibi tó wáyé. jọ́sọ̀ fún mi. mo sá fún ẹ tó ṣáyé lòrò kò ń jẹ ṣáyé lòrò kò jẹ Aribisala Aribisala ó fi mí sílẹ̀ bí báyìí Aribisala ok màá wò bí ọmọ move ni ó yá move kí n máa wò ẹ́ ṣùgbọ́n move oníranù. nǹkan tí bàbá ẹ fẹ́ kojú wa náà ló ti ń rí. Mọ́mí ah. mọ́mí mi ò lẹ́ẹ̀tẹ̀ ṣe ń ṣe yìí o mo pọ̀ ní kí n sọ fún yín ni mo sọ fún yín torí kí n fi bà yín nínú jẹ́ I know everything will be fine. Nígbà wo? Nígbà wo gan-an ló máa dà nínú ilé mi? tí mi ò ṣe bàbá ẹ̀ ó kàn lé wa jáde kò tí ẹ̀ rántí ìgbà tí ò sí kankan rárá. Ah. Mami, but nǹkan tá à ṣe kọ́ ló máa help. This is not the solution. Ọmọ tó kù tá a máa ṣe. Ṣé bí tí n bá mọ̀, á ṣe é ká sọ pé a rí bàbá ẹ̀ báyìí ṣé bí a fi omi jẹ wa bẹ́ẹ̀ ìgbà tá a dé wá rí kọ́ ọlọ́run bá ní kó la máa sunkún sí lọ́rùn kó ló ń ṣàánú wa kó pè kí wá jà. Ah. Hey! pa ṣé ife ṣe máa ń kí mi yẹn ó kò máa ń jẹ́ kó rí mi máa wú nìyẹn. ṣé o mọ̀ yìí pé àwọn ẹwà èdè tó fi máa ń jí sòrò àwọn ọmọ yorùbá nìyẹn. really ah ẹ wo. <laughs> ẹ pẹ̀lẹ́. ṣé mo ní láti explain nǹkan tó yẹ kẹ́ ṣe lẹ́yìn tẹ́ débi fún yín ẹ ṣáà rántí mi lórí ìdúró. ah ẹ má bínú ẹ pẹ̀lẹ́ mà ilé ńkọ́ ṣe dáadáa la bá yín ọlọ́run á fún yín tọ́ ọlọ́run mò ń gbìyànjú. èmi gan try mo try <laughs> gbogbo tí máa níbẹ̀ ni mo mọ̀ sí. wọ́n máa misbehave lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ pàtàkì kan ni mo ní kó wá fún bí àwọn lè kà lọ sọ. Ah, ìyáálé ìwọ wá ṣe èmi gangan. èmi ni èmi ni yálé ìwọ ni yálé kí ló ń ṣẹyìn méjèèjì báyìí. ìwọ ni yálé ìwọ náà kọ́kọ́ fẹ́. kí ló ń ṣẹyìn méjèèjì báyìí ṣé ẹ pé ta gbangba la wà. oye mi sorry love. ìwọ ni mo ní kó wá bí ká jọ wọlé kí ni pọ́blẹ̀mì o tún bí mi pé ṣé ìwọ àbí ìwọ kan. ẹrù wà tó fẹ́ gbé ah. kó bọ́ síbí fún mi. ẹ má bínú. then ìwọ ń tiẹ̀ wà láti dúró síta ṣùgbọ́n kò mọ́nítọ̀ mọ́tò mi anybody gbọ́dọ̀ fọwọ́ kàn má jẹ́ kẹ́nibọ́dì súnmọ́ mọ́tò mi tó yẹ bẹ́ẹ̀ yẹn. táyà rẹ ò sì gbọdọ̀ jò tó bá jò tiẹ̀ ta. àbí kèmi náà wọlé níṣó. mo fẹ́ tẹ ṣé kò wọlé kó wá lọ kó lọ fojú kó nǹkan bẹ̀ ni mo kàn tó ń wá kiri. kí ló fẹ́ bá yọdún náà ṣe ń bíbà mo ti ní kó dúró síta mm. rọra pẹ̀lú mi ò rọra o. ire o táyà gbọdọ̀ jó o lára máa jò lára máa jò. àǹtí mi. ẹ rọra ẹ ẹ bá ti jẹ́ kí wọ́n bá ń gbé. ẹ ṣe ọmọ ẹ kú gbogbo gbà mí ẹ kú ìtọ́jú mi ẹ kú fẹ́ ṣe fẹ́ mi lójú fẹ́ mi mo really appreciate it gan. àdúgbò alẹ́ ni ọmọ dáadáa nìwọ náà ṣé wò mọ̀ pé ará oko tó bá fẹ́ jẹ búrẹ́dì ó máa fi sùúrù ránṣẹ́ sílé ìgbà tó ti ń fèsì sùúrù ránṣẹ́ sílé ti dé kó máa gba búrẹ́dì lọ́wọ́ èmi náà. yes ma'am. báwo ni ṣé àwọn ọkọ ẹ ṣé wọn fún problem. ah problem ta ló fẹ́ fún problem kò sọmọ náà kò sọ́ńtọ̀ ah ẹni tẹ́mi ń kẹ́ lójú kẹ́ni mu èmi ẹbí ṣeré bó ṣe wà yìí sẹ́rí alákọ̀wé tí mẹ́ta ti pera ẹ̀ ní alákọ̀wé tó lóun pòfẹ́sọ̀ àbí ilé tí mo fi èdè ìgbóná wọn tí mo fi ṣèbò tí ń sọ english rádaràdà tó bá fẹ́ fún problem báyìí tí má gbéná wojú ẹ̀ báyìí tí wọ́n ti wọ́n tọ́ bis yóò sort up ni. iṣẹ́ kí ni problem yẹn gbọ́dọ̀. ṣé mi. ṣé mo gbé inú ẹ sọ̀rọ̀ ṣé mo lọ ń béèrè question lọ́wọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kàbòròbòrò ṣọ́ọ̀rẹ́ gidi gan-an má jẹ́ embarrass ẹ̀ ń bíbá ìlú má jẹ́ kí embarrass ẹ̀ ṣó mọ̀ pé ìtàlá wà ẹ má bínú mọ́ ẹ kí wojú ẹ o mo ní n sóòkè arìn ni. àti mi ẹ má bínú jàre. ẹ ọ̀rọ̀ méjì kọ́ ló jẹ́ kí n pè ẹ́ ó dé wa very very important. alákọ̀ọ́kọ́ mo ní bísíǹsì kan tí mò ń ṣe mo dẹ̀ nídìí change díẹ̀ láti fi kún then ẹlẹ́ẹ̀kejì. ẹ wọ ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú alákọ̀ọ́kọ́ yẹn náà àwa máa sọ ìkejì yẹn ṣé rí alákọ̀ọ́kọ́ yẹn hmm, okay iṣẹ́. yes ma. wàá bá mi bọ́ síta ṣe kó lọ pé ẹ̀yàwó ẹ̀ wá kó sọ pé kó wọlé máa bọ̀ bọ̀ kó mú fóònù ẹ̀ dání kó make kó mú fóònù ẹ̀ dání ṣó yẹ. ṣé dídìrín ti ń bẹ́ ń ta ẹ. are you asking me that question? ṣé wọ́n gbá wọ́n gbá ipò lórí ẹ̀ ní ṣọ́ọ̀rẹ́ gidi gan-an i'm not in the mood today o ṣọ́ọ̀rẹ́ gan-an. sorry sọ̀rọ̀ torí mọ́ ṣe mọ́ proof ara rẹ̀ bẹ́ni pé ń kàwé kò fi bẹ́ẹ̀ gbó ìbò ọ̀nà tààrà náà kí ni ń sọ kí english wo ni sọ fẹ́ yìí. fún nǹkan tó wá ṣe yẹn. dúró síta má wọlé padà mọ́ tó bá wọlé wàá jẹ yẹn ìta ni kò dúró síbẹ̀ yẹn. àbúrò mi action pọ̀. ẹ̀rín ni àbí ẹ̀rín sọ àgbẹ̀ <laughs> <laughs> kọ̀wé. ṣé wọ́n ń jí àpèrè ọ̀rọ̀ ni ṣé mo sọ fún ẹ pé mo sùn ni. má rò pé bóyá oògùn rẹ mú mi ni mo ṣe bọ́ta o èmi kàn wá gba ni o mo fẹ́ gba fẹ́ẹ́sì àní o ni mo ṣe wá o <laughs> nígbà tí mo ṣe gbogbo tó wù mí tán nulẹ̀ àti jẹ jíjẹ àti bọ bíbọ <laughs> wọ́n ní ẹ́sà rùmú nulẹ̀ o tán gbèmí àtìyàwó mi sí o tí mo ti hmm. <laughs> nígbà mo ṣe tán mo wá wò pé kí wọ́n máa ní èmi èmi ò pé kí n pè ọ́ wá pé kò ọ́ kó kó mú fóònù rẹ wá. ṣé love mi ti ní kí n máa bọ̀. wọ́n ní ọjọ́jú sáwọn pé kó sáà wá pé kó wá fáwọn fẹ́ ní nǹkan kan láti. orí ẹ̀ tí ẹ ti dàrú hmm. ìyàwó mi àbí ìyàwó ẹ̀ ìwọ ọmọ ọ̀dọ̀ you see a plan fún ẹni o o lè má mọ̀ a plan fún ẹni because nígbà tí ó ti mú ẹ wọlé lọ yẹn ló ti fún mi signal pé kí n jẹ́ kó mú ẹ wọlé pé ẹrù kan wà nísàlẹ̀ tó máa rù lọ sókè ìyẹn mo ṣe aláwẹ̀ má rò pé bóyá o special bó rí bákan. tó ń yọ ni. ìgbà tó rú ẹrù tán lọ́sẹ̀ ni kò wá pè mí. ó ti yé mi. ẹ jẹ́ kí n tún sáré san kankan fún yín iṣẹ́ kọ́ lówó náà pè é. iṣẹ́ a àwọn òṣòrúkọ jẹ́ o. kí ló dé. iṣẹ́ lago ń ṣe kú ló yẹ kó fọ́. wàá ṣiṣẹ́ sáyẹn. olóhùn pòfẹ́sọ̀ ìmọ̀wé tó kà ti pèrè ní pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ àbí pòfẹ́sọ̀ náà ló tiẹ̀ pèrè ní. wọ́n ó lókè tí mo bá ti wọlé lọ mm, mm. má jẹ́ rí díẹ̀ lórí síìtì. mo ti gbọ́ kò dúró sínú òrùn ni. mo ti gbọ́. tàfi máa dé. mo ti gbọ́. lọ lọ english english jọ correct jọ mọ sọ ìmọ̀wé tó kà àwọn èèyàn ní àwọn èèyàn ní professor. fo fẹ́ǹsì fo géètì. àbúrò mi ọmọ ológo tó ń dán. èmi nìyẹn o. ìgbà ló sọ pé o fẹ́ lọ sí Dubai. Ah, ẹ wo ó yẹ kí n ti lọ but visa àwọn ọkọ mi ló ń dílé mi ẹ̀wọ̀n mo fẹ́ ká jọ lọ síbẹ̀ ká lọ enjoy ara wa. ẹ̀wọ̀n mi fẹ́ fẹ́ ó lọ lù bẹ́ẹ̀. ẹ̀wọ̀n jọ jọ síbẹ̀ pé yẹ ìta ló dé pẹ̀lú àwọn ọkọ ẹ̀ yẹn lọ. yes lọ ẹnu pè mí ń lọ ẹ di oko ṣàlàfíà. ẹ mi ni mo pè Uh, yes um, idiot yẹn jíṣẹ́ fún mi. Um, ó ní nǹkan kan tí mo fẹ́ kó sáré bá mi ṣe ni ṣé fóònù ẹ wà lọ́wọ́ ẹ. of course òun uh, rè mo ní. good ẹ mo fẹ́ kó bá mi ṣe transfer kan sí aunty mi ni i want you to send three hundred thousand naira okay so kó tètè bá wọn ṣe. Hmm. Eh, but fóònù um, tó máa fi ń ṣe transaction yẹn ọwọ́ ẹ̀ ló wà. mọ́mọ́ mo mọ̀ bó wà lọ́wọ́ mi. Eh, mo ṣe transfer àwọn owó kan sí inú àkáǹtì ẹ̀. mi ò fẹ́ fọwọ́ kan àkáǹtì mi tó báyìí pé mo fẹ́ it. látọ̀dọ̀ tèmi sí wọn mo mọ̀ nǹkan tí màá ṣe ọ̀dọ̀ tiẹ̀ ni mo fẹ́ kó dẹ̀ send ẹ̀ sí wọn àbó fẹ́ máa gbómi lẹ́nu. ọ oh, no no no no. o fẹ́ o ní problem pẹ̀lú ẹ̀. ah no no no no no mi ò ní o. mi ò ní ṣe stress ni. oh sorry lord sorry my lord sorry my lord eh, eh, ṣé in-law mi lọ́nà ìdè ah, ẹ má bínú in-law àná tiẹ̀ lóru mi ò tiẹ̀ gbọ́dọ̀ wá ṣe ah, in-law um, ṣe ẹ ah, mọ. nǹkan tí mo wẹ̀ lórí jù. fún nǹkan tó tiẹ̀ ṣe yẹn fi fifty k three fifty. three fifty yes. Ah in-law mi ni bó tiẹ̀ sọ tẹ́lẹ̀. ìlà ìkẹ́mọ́dé ń sọ̀rọ̀ ẹ̀kọ́ fún máa ń sáré. gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àwọn tẹkùn bẹ́ẹ̀ kún pàdé. ẹ fún mi ní details. alábàáhùn pàdé onírọ̀ àwòráwò. ó ní gẹ́gẹ́ pàdé àṣùpá ọ̀rọ̀ yìí jọra wọn. ó yẹ bọ a lọ à ń padà bọ bọ táwọn tó ní tó bá ti padà dé jẹ́ kọ́mọ́ yìí pé àwa ń lọ à ń padà bọ̀ o gbọ́ ẹ̀yin Kilo wo ló ń wò yẹn. o ṣáàrì spako wà mí kì í ṣeré o ti yẹ o ṣáàmù spako. ṣeré nǹkan. lájú ẹ àlùjọ ló wà wájú ẹ mọ kó tó ṣe báyìí kó rí ẹ burú o. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kiri dọ́là o gbọ́. ọ̀ jọ ẹ má jẹ́ kán ti lọ ẹ jẹ́ kán dúró díẹ̀ sí. ẹ gbà mí lórí èlò àtẹlò sódùbà wúwa tó ká àwọn bíbá yìí. Ah, eh. àwọn ọ̀gá náà ti dé yẹn ó dà pé wọ́n ti dé mo ti ń gbọ́ wọn. Mm-hmm. <laughs> kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí. ah wọ́n láwọn fẹ́ rí yín ni mà. ẹ̀yin guys ó nìyí ìka ọ̀dájú obìnrin tó abduct dad mi nìyẹn so heartless woman. Eh, eh, eh. kí ló ń ṣe é kí ló wá débi ṣé mo sọnù ni àbí mo jẹ́ adìyẹ tí wọ́n kéèjì sínú àgò òní ẹni tó kéèjì dáde àbí kí ló ń sọ yìí ṣé ẹni tó kéèjì máa ń múra báyìí mo wà nínú ọlá mo ń gbádùn mo ń jayé ara mi you see mò ń gbádùn ara mi sórí òwò ayé tiẹ̀ èmi náà wáyé tèmi ọmọ aṣáyé tiẹ̀ bàbá aṣáyé tiẹ̀ àti báwo ló ṣe wọ́ bí. dadi ẹ wo àwa tẹ́ ń wo àbá tìjà wa o nǹkan tó àkànfẹ́ ni pé kẹ́yìn kan ṣe kí ni kẹ́ẹ̀kan wọlé kẹ́ẹ̀ jáde pẹ̀lú gbogbo ẹrù yín kẹ́ẹ̀ máa tẹ̀ lọ́mọ yín lọ fàkátì. ó kọ síra ẹ gan tó ń dégò wèrè kiri bíi wẹ́dà òpònú ṣé ọ̀gbọ́n tí ọmọ tó kọ yín wá ṣé ọ̀gbọ́n tó sọ ni bàbá rẹ̀ sọ pé wọn kéègì òun bí ẹyẹ wípé ibi tó dùn mọ́ òun nílò òun gbé ẹ wá ní kó wọnú lé kó kẹrù ṣé kókó òun tí wọ́n ti ń fẹ́ràn rẹ̀ ni àbí ibi tó ti ń tó náà ti ń fẹ́ràn wọn èwo ni nọ́ńsẹ̀nsì gan ẹ wo tí máa tí máa tí máa rí sí yín tán gbogbo àdájọ́ ẹ̀mú lọ́wọ́ òun ń nà ìbolẹ̀ gidi ni o. bàbá pọ́nra ilé ti yẹ sóyún mi èdè ọmọ mi mo ta sí ẹ èmi ò dá ẹ̀kẹ́ lójú ayé ti yẹ ó yà kó ṣe nọ́mà ni lójú mi ò pẹ́ bínú lójú ayé tí bá ti bínú máa ń pẹ́ kọ́lẹ̀ ni o ó yà ṣe nọ́mà ni o mo bá ẹ fún mo bá tiẹ̀ wá ibà rárá rárá má yẹ kí n bínú o àwọn bẹ́ẹ̀ni ti bẹ́ẹ̀ ìbò èyí ni jímọ̀ mo pẹ́ bínú o. my darling ẹ̀yin ọkọ mi mm-hmm. ẹ̀wọ̀ ẹ má bá wọn fa wàhálà ọ̀rọ̀ wọn ti yé mi ẹ jẹ́ kí n bá wọn ní gbólóhùn kékeré kan mm-hmm. ṣùgbọ́n. eṣinṣin kì í mọni kó tó fọwọ́ bá ni o ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ̀ mẹ́yẹ ẹ̀rín làgbàrá rín pàdé odò lọ́nà ẹ wá bá mi rín ẹ̀rín yẹn sìn padà síbi tí ẹ ti ń bọ̀. madam ẹ fọ́ nìkan o ẹni yà ló ṣe kí n ló sì ń bùdù ẹ̀rín <laughs> ajá tó lọ lé ẹkùn àwẹ̀ <laughs> ṣìkìdì tó fẹ́ bómi rìnrìn àjò tó fẹ́ tẹ́ ikú tó ń pakú jẹ ní ṣẹ́gi lọ́lá òwe iná tó ń pè náná níṣẹ́ ní ṣẹ́gi lọ́lá mádàmù ìmọ̀ pé ìmọ̀ mádàmù ìmọ̀ pé bẹ́ẹ̀ gbọ́ Yorùbá tó tó báyìí. ibi ah, mọ̀kọ́ di àmì Yorùbá. wọ́n mọ̀wé gan. ibi ah, mọ̀kọ́ di àmì Yorùbá èyí máa ń kọrọ ẹ máa ń sọ̀rọ̀. àwa gbóyìnbó aṣọlẹ àdìtàn bọ́dọ̀lá afẹ́fẹ́ ènìyàn àwùjọ bọ́dọ̀lá òyìnbátọ́lá. ọ̀rọ̀ ayé kan pa kí má ṣe bọ́ sọ́wọ́ wọn. orí mi ò ṣẹ́gi lọ́la ọmọ tó jọmọ lọ. ẹrù ní bẹ lọ́wọ́ rẹ̀ hùn ọmọ òtẹ́lú. ajitugerin ọ̀gbẹ́fọ̀ ní pátákó ẹ̀yìn ọ̀bá lágbẹ̀dẹ́jà tọmọ owó dá oní ń bẹ lọ́wọ́ hùn ẹfun la fi pẹ̀lú rẹ̀ atẹ́fún àtọ́sùn èédú ní mọ bàwá wọn jẹ ẹrù nu ọkọ̀ òtẹ́lú. ẹ bàbá omi lásán lè gbélé mi lọ́wọ́ yìí. má sọ bá a mọ́ omi lásán kọ́ ni ti ń bẹ lọ́wọ́ rẹ̀ hùn àwọn alálẹ̀ ni wọ́n pèsè omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí àwọn aró orífín aró odò alẹ̀ àwọn ni wọ́n pèsè ti ń bẹ lọ́wọ́ rẹ̀ hùn n tó ṣe báyìí omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó rí dájú pé ó kan ọkọ rẹ lára ó dà sí lára báyìí ni bọ́ ọ bá ti dà sí lára tó dára ọkọ rẹ eégúnjó bẹ́ẹ̀ ni. bàbá wàhálà nìyẹn o ẹ wo èkúrú ọ̀ràn la ṣe ń jẹ lọ́wọ́ tí ò ti tàn ẹni kí tún gbọ́n wẹ̀ sá wò bàbá ṣe ni tí mi ò fojú mi méjèèjì rí ni mo fẹ́ domi sí lára ni bàbá ìjọ bí akẹ́ wá nǹkan mi fún mi wá nǹkan míì kí n lè lò. wo gbogbo ọ̀rọ̀ ọwọ́ rẹ ló kù sí káfọmọ fọkọ lè mímọ bíbẹ ọ wàá gbé bí ògbé ó kù sọ́wọ́ wọn ọwọ́ rẹ lọ̀rọ̀ yìí kù sí tèmi ni wípé rí dájú pé omi kan ọkọ rẹ lára egbò jóná. náà akọ mi máa ṣe. a ṣe Èdùmàrè ọ̀kàrẹ̀ sábọ́lóògùn ṣe wí o ti ṣe é ṣe ọ̀kàrẹ̀. lámúlùkẹ́. <laughs> yes ma. báwo ni. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kọjọ́ mẹ́ta. yes ma. Hmm, ẹ ẹ má bínú ma ṣé kò sí tẹ́ ẹ pè mí nípe pàjáwìrì. ẹ kó má bàa ṣe mi ó ní ìrànlọ́wọ́ kan tí mo fẹ́ kó o ṣe fún mi tí mo dẹ̀ mọ̀ wípé o lè ṣe. kò sí wàhálà ibi tó bá wẹ̀ fúfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí ibi tó bá wo olówó ẹni ní ràn ní lọ n máa ṣe. sórí omi tó wà lọ́wọ́ mi mo fẹ́ kó wá ọgbọ́kọ́gbọ́n àbí ọ̀nàkọnà tó lè fi dá omi sí ara ọkọ mi. ah ah, ah madam sọ̀rọ̀ mi ò ní dé tòrútòrú tọrọ ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòrútòrú ẹ wo yóò lè mà ah mi ì lè domi sọ́gà lára o. má jẹ́ kó lè èmi mọ̀ ẹ́ pé kò lè le ni mo ṣe wá báyìí ṣùgbọ́n náà ti darapọ̀ ń sìn ó ti di ẹbí wa jọ̀ọ́ bá mi ṣe é àmì ah, ah, ẹdín béèrè mà ṣé tí mo bá domi ìsọ́gà lára ṣé kò sí nǹkan tó máa ṣe wọ́n. kò sí nǹkan tó máa ṣọ̀gá ẹ̀ ṣe bí ọkọ mi ni ó ní mo dẹ̀ bímọ fún mi ṣáà lè ṣèkà fún ó yẹ kó yẹ jù báyìí lọ. torí ọ̀gá wọ́n ti ń háyà náà nà ń sáàkì wọ́n lọ ra rẹ̀ wọ́n lọ di háyà ń sáàkì papọ̀. tí o lè rí bẹ́ẹ̀. ẹ ṣe kò sì sí tí ó ṣèmi náà ti má dà sí ọ̀la mo nífẹ̀ẹ́ ju gbogbo yẹn lọ yìí nǹkan kan ò lè ṣe ẹ̀ mi lè ṣe fún wọn náà nǹkan kò ní ṣe ẹ lágbára Ọlọ́run kó kàn bá mi mú mi kó bá mi dà sí lára tó bá tán. nǹkan kò ní sọ̀gá kò sí nǹkan kan tó máa ṣe kò sí ní sèmi náà kò sí nǹkan kan tó máa ṣe ẹ gbé wa. o ṣe o ṣe mo dúpẹ́ o. wọ́n ti dápẹ́ kó lè dáa ni. Hmm. tó bá dẹ̀ ti ṣe tó jọ jẹ́ kí n. ọ̀dà jẹ́ kí n bá ẹ wá. madam ládùúrò rí dáadáa tẹ́ ti ṣe fíìmù àtàwọn ẹbí mi irọ́ irọ́ ẹ dé lọ́ọ́ ó mà ṣe mo dúpẹ́ o ó ṣe o ó ṣe o. ajáyé ni o mi ò ọ̀la o ajáyé o ni o mi ò mẹ̀yìn ọ̀la o ajáyé ni o mi ò mẹ̀yìn ọ̀la o màá jayé òní o ọ̀la o àkọ́dá kódà tiẹ̀ sórí ewé ajáyé òní o mi ò mẹ̀yìn ọ̀la o màá jáyé ni o mi ò mẹ̀yìn ọ̀la o. Ah. Ah. Lábúlùkẹ́ ọ̀gá fún ọ. èmi bàjẹ́. tìyẹ́ bàjẹ́. ọ̀gá mi. o dé pósí mi lára. Ah, ọ̀gá mi ni mo da o. ó dé pósí mi lára. Ah, ọ̀gá. ó dé pósí mi lára. Ah, ọ̀gá mi omi ni. omi ni wọ́dà. omi ti bọ̀. omi lẹ́lẹ́ ìyá àbẹ̀kọ. omi ọ̀gá kwami. yẹ ọ̀gá yẹ hospital. mo ti fẹ́ kú. madam. Hmm? olówó orí mi. my love. mo tiẹ̀ ti ń wá ẹ tẹ́lẹ̀ ṣebí wọ́n ló sóúnjẹ o try. ó dùn díẹ̀ but òróró ti fẹ́ pọ̀ jù mí so next time make sure pé o dín ọwọ́ òróró yẹn kò ṣọgbọ́n o try o try. noted àmọ́ ọ̀rọ̀ oúnjẹ kọ́lé ti ń bẹ́ẹ̀ lẹ́yìn iná ń jó lọ́wọ́ nínú kọ́mpáàndì ta ń jó lálálálálálá ní. níbo nínú wa ni. iná ń jó nu kọ́mpáàndì ó rẹ̀ dúró níbo ló ti ń jó. ẹ ẹ ẹ mọ gbọ́ kí n ṣe irú náà tí wọ́n fi ń dáná jó iná fáyà kọ́ o kò sí náà báyà o. iṣẹ́ iṣẹ́ máa pa mi jọ̀kí gangan ló ṣẹlẹ̀ má pa mí dànù. ẹnì kejì mi bàbá alákọ̀wé dèdèrè ń ń bẹ́ẹ̀ òun àti security wọ́n fa wèrè lọ́wọ́ báyìí o kódà ìjọba bá pẹ́ ká tó débẹ̀ wọ́n lè ti padà wọn dàálẹ̀. tí má bọ̀ yé omi ìgbọ̀n ń jà. gidi gan. Ah, níta ń bí. níta kí ló fàjà wọn. ẹ ń gbà tó jẹ́ pé àgbàlagbà tẹ ń wo tí ọba ti mọ wọn rẹ ọmọ kékeré yóò wọlé báyìí yóò sọkùn mọ́ lẹ́sẹ̀ bígbà tó fẹ́ pamọ́ ìlú nkara yóò mọ wọ lọ ní túrútú túrútú. wọ́n ń jà bó ṣe ń sọ̀rọ̀ yìí ó yá mbẹ ó yá mbẹ wọ́n ń jà. kò yé mi àwọn sì ń ṣe bíi bákàbákà. orí mi o mo ti kú o. o ti kú lẹ́ni o. yé èmi o de kó sí mi lára. hospital yé o de kó sí mi lára. o de kó my love wẹ̀yìn mi iṣẹ́ ló ràn wá o èmi ló ràn wọ́n sí o òun ò wá lè jíṣẹ́ pé òun ò bá mi lé ilé ìran wọn sí mi. mọ náà wọ́n sí mi o mọ náà wọ́n sí mi o. ah ràn mí ẹ wò wàláì tàláì èèyàn kankan ràn mí o èèyàn kankan ràn mí ẹbí mọ èèyàn ràn mí. mo tún fẹ́ tún ẹbí báyìí o mo fẹ́ tún ẹbí báyìí o mo níta ló ń rún ẹníṣẹ́ tó jẹ́ yìí. ẹ wo oògùn aládéńgbò wà láìta láì yẹn kankan ọ̀ràn mi yẹn kankan ọ̀ràn mi. ó lè yẹn kankan ọ̀ràn òun. mo ti ní o máa jẹ́wọ́. omi ni mo gbé bọ́. Ah. sori tí o bá jẹ́wọ́ fún mi sìn máa rún ẹníṣẹ́ tó fẹ́ jẹ́ o ah, oh, eh, máa rún ẹ o. ọ̀gá wọ́n rán mi ni. wọ́n rán mi ni. bàbá wulẹ̀ sọ̀rọ̀ mọ́ àti mẹni tó rún ẹ àwọn rèé. ayé ti ṣe láàmì ó ti kó po. ta ló rún ẹ. Madame ọ̀gá ni ìyàwó ọ̀gá. sọtán wọn ní ìyàwó rẹ ló ra wọn ìyàwó méjì ló ti nílé mo sọ fún yín Madame. ìyàwó ẹ ló ní kó wá da epo sí lára. ẹ actually ma kì í ṣepo ni bí ẹ má ṣe dàfẹ́ nìkan ni wọn mọ̀ níwájú ọlọ́run àtẹ̀yàn omi náà gbé fún mi bí mo ti dà lóde po. ayé o wàláyé. omi ló gbé fún wọn. ayé o. ó wá depo. jọ omi tó depo yìí kí ló sọ fẹ́ kó máa ṣe. Ah, wọ́n kàn ní kí n sá ti dà wọ́n ní kò dáa. bẹ́ẹ̀ ni mà. yóò wá mọṣẹ́ kọ̀. tí ẹ bá ilé ni. mo ti mọ̀. wọ́n tí ẹ bá ilé ni nǹkan tí máa ṣe fún ẹ. ò ní ṣerú ẹ mọ́. tìyálé tíyàwó ẹ̀yin méjèèjì ṣé mo lè rán yín ṣe o. ẹ lè máa ṣe mo fẹ́ kẹ́ mọ́nítọ̀ wèrè ẹ má jẹ́ kó sá lọ o tó bá dẹ̀ fẹ́ proof stubborn ẹ dá sèré àfún káwọn kọ̀ yẹ́ ẹ̀ tó de ìwọ èèmọ̀ ló máa kú sí. madam ti ń lọ madam ti ń lọ hello arábìnrin. bàbá. kò jọ mẹ́ta ẹ̀yin dákun omi tí mo gbé fọ́njò ní. ọ̀ràn ti gbé lọ ní àbọ̀ gbàgbé sí àyìn. Ah, bàbá mo gbé kúrò lọ́dọ̀ yìí. ó sì dá ọ lójú pé o gbómi kúrò Ah, ah, bàbá ó dá mi lójú ah, ṣebí inú ke funfun ni ó ní mo gbé kódà mo tẹ̀ ti gbé fún ẹ tó fẹ́ bá mi ṣiṣẹ́ yẹn gan. Ah, eh, bàbá ṣé kò sí o. Eh, rárá kò sí nǹkan kan kò sí láburú kò sí láburú ọkọ rẹ. ẹ ok bàbá ẹ ṣe sà ẹ ṣe mo dúpẹ́ ó dàbọ̀. o ṣeun. omi ọbẹ̀ sí olórí náà yìí láyé kọ́ sí kọ́ yẹ sí lójú ojú náà kọ́ sí sẹ́ o. ìwọ ló rán wọn ìwọ ló rán wọn ìwọ ló rán wọn ọ̀gá ló fi ti padà padà ìwọ ọkọ yìí ti ń jà. Ah, bàbá ẹ dẹ́kun ìgbà mi ṣé lómi tẹ gbé fún mi lọ́jọ́ sí epo ló lọ di kódà ọmọ tí mo ránṣẹ́ gan-an ó wà ní ìjìyà báyìí. Ah! Ah, bàbá ẹ ṣàánú mi. ayé o ayé o ọ̀run ọmọ wí náà mo wí bẹ́ẹ̀ náà. ayé o ọ̀run o apẹ́bí náà ò bá ti lágbo kì í gòkè odò èèwọ̀ ni ìrò mi tó bá wá ń jó bí ọ̀bá só nílùú àmọ́ wí bẹ́ẹ̀ pé èèwọ̀ ni omi ó sì á máa korò lẹ́nu iṣẹ́ ayé lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o ara fún mi ńgbà tómi tí mo gbé fọ́ǹjẹ̀ ló ti padà dé àyìn lára ti fún mi díẹ̀. Eh, eh? omi omi padà sí bíbá. ó padà sí i mẹ́bí torí rẹ mo ṣe pè ọ́ bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni. Ah. ẹ dọ́pẹ́ ṣàánú mi bàbá kí wàá ní ṣíṣe báyìí bàbá ìjọ. ṣíṣe bíi ti bò. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ṣíṣe ni tó ń sọ yìí. ọmọ pé ṣé ayé ni ti bẹ́lẹ̀ yìí ni iṣẹ́ ayé ni bẹ́lẹ̀ yìí ayé ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí ayé ọmọ bí wọ́n ṣe ń kì wọ́n ni ah, ayé ti ń fẹ̀jẹ̀ díkàrà ayé ta ń sẹ́kọ̀ọ́ ìrònà tí tẹ́lẹ̀sẹ̀ ń sóbìyà àwọn ayé ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ gba lọ́kábọ̀ o. ọ lọ́kábọ̀ o dẹ́kun ìṣàánú mi ẹ má jẹ́ kí n lọ kábọ̀ ah, bàbá nǹkan ti bàjẹ́ ó ti bàjẹ́ gan bàbá ìjọ ẹ má jẹ́ kí n lọ kábọ̀ ẹ bá mi wá ṣíṣe ní kíákíá bàbá ẹjọ́ ẹjọ́. ṣíṣe ọ̀rọ̀ ayé ló ń sọ báwọn sọ̀rọ̀ ayé ló ń sọ báwọn ṣíṣe báyìí àwọn ìyá mi ni àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkì ah, àwọn ajípa náà gún olókìkí òru afa ìfúnni ládìyẹsì tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ayé o ayé o ọ̀nà mọ́náyé ọ̀nà àgbàlagbà tára pìrì ah, ẹ̀yin ayé ẹ̀yin ìyá mi mo fìrù yọ yín o mo fi rùyọ̀ yín o mo fi rùyọ̀ yín ayé ayé. bẹ́ẹ̀ni àmọ́ màmá gbogbo ẹ̀bẹ̀ tẹ̀ ń bẹ̀ mí látàárọ̀ tí bá sọ fún yín pé kò yé mi kọ́ ó máa dàpúrọ̀ ni mò ń pa ọ̀rọ̀ yín ò yé mi àfi tẹ́ bá là o. ẹ wò ó láti ọjọ́ tí aláyé ti dáyé a mọ̀ lóòótọ́ wípé ọkùnrin lè láya méjì kó ní mẹ́ta ṣùgbọ́n mi ò gbọ́ nínú ìtàn lè rí wípóbìnrin lọ́kọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo kí wọ́n sì jọ máa gbé pọ̀. màmá lóòótọ́ èmi ni mo kángun sí Ṣẹ̀gilọ́lá ṣùgbọ́n tí màá sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ Ṣẹ̀gilọ́ lóòbù mi gbọ́ rárá. ẹ mọ̀ gbà mí mọ̀ mọ̀ dáràn ó dáa ó dáa náà ṣé ká wá pẹ́bẹ̀tẹ̀bẹ̀ mi lọ́jọ́ kìnínní àná tí mo gbà ló dàbà mọ̀mọ́ fún mi báyìí. màmá tá a bá torí iṣu jẹ́po á torí epo jẹ́ṣu tẹ́ ẹ̀ bá ti ẹ̀rọ kankan máwọn ọmọ ẹ̀ lára ó yẹ kẹ́ ẹ wọ láàfin tó wà láàrin wọn. Hmm? ìfẹ́ àbíkẹ́ńlá kọ́ mọ́ dà fún fẹ̀ kódà kọ́ mọ́ ràgbá fún ibi tí ń gbé ah, ẹ wo ẹ wo ẹni tó wà nílé títí ẹ bàjẹ́ lójú ara rẹ̀ àtẹni tí ò sí nílé títí ẹ bàjẹ́ àwọn méjèèjì ọmọ ìyá kan náà ni kémi ẹ wá lajú tèmi sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ mi ò fọlọ́ ọmọ olómi lágbàlá. ìyá wa kò sẹ́ni tó kọjá àdánwò àdántọ́ ni ká máa gbàdúrà ká máa rí tá a bá gbàdúrà tá a so wọ́pọ̀ tá a gbàdúrà fáwọn ọmọ yìí ìgbà díẹ̀ náà ló kú òpin òní pẹ́ dé bá. Hmm. ọ̀rọ̀ yín ti yé mi ṣe rí i nígbà tó pin bá dé bá gan-an ó ní mo fẹ́ kẹ́ ẹ padà wá ṣe nígbà ẹ bá padà dé òun á wà á mọ̀ tọrọ sọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ kò sọ̀rọ̀ ńbẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ o ẹ ẹ ẹ àbí. ọmọ yín wá ti dè mọ̀ fún mi báyìí o màmá ṣé lọ́rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ sùúrù ni o ẹ wo ọ̀rọ̀ ọlọ́kọ láyé aláyé ìsìn ó gbẹ̀sọ̀ o. ó gbẹ̀sọ̀ ẹ wá gbọ́ o hmm. ọ̀rọ̀ abiyamọ ni mo rò pé yóò jáde lẹ́nu yín ẹ wá sọ fún àbúrò yín ẹ wo tí kọ̀ǹgàn bá ń ká ibi tó bá ń ká kòkó tó bá débi odi ẹyin yóò fàya ẹ sọ fún un ẹni tó bá sùn kó mọ́ sùn jù tó bá momi yọ pa lórí ẹyí àwọn ìyá mi fẹ́ gbòde. ṣóńṣó méjì ti fojú rí jú. irin ti kọrin ta ló máa tẹ̀ fúnra wọn. àjàgùnmàlè ọ̀run gbà wá o. èjì oríṣẹ́ ọ̀rọ̀ nílẹ̀ nílẹ̀ kò fún ìnàgbé ìnàgbá ìjà ńlá barapa tiẹ̀. olówó bọ́ ni mo fi bẹ̀ yín jẹ́ má jẹ́ kí ayé jèmi àti mọ́mí mi gbé ojú ojú bọ́bọ́ ojú ojú ojú ìṣàánú wa. kì í kú ṣe wípé àánú àbíyámọ kò ṣèlè náà àbí mo dá àpẹẹrẹ àbí yóò rọ àmọ́ ẹ ẹ ẹ. bàbá ìjọ ẹ má jẹ́ kí àmọ́ wà nú ọ̀rọ̀ wa èmi mọ̀ yìí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí kò ṣe lè tó jájòjì sí yìí bẹ́ẹ̀ ẹ bàbá ṣàánú wa. lóòótọ́ lọ́rọ̀ rẹ̀ òkúkú sí ilé tí alágbẹ̀dẹ mi ò lè lọ ẹ̀ sì ń wòye mo mọ̀ tó mo sì mo sì àmọ́ n wọ́n padà ṣẹlẹ̀ lé ọ̀rọ̀ yìí nígbà tá a parí gbogbo tá a fẹ́ ṣe yìí ń kọ́ mi lóminú láburú ò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run bàbá bàbá ẹ dákun èrò mi lọ́wọ́ ẹ bá mi gba ọkọ mi kúrò lọ́wọ́ àwọn abaniláyọ̀jẹ́ èèyàn wọ̀nyí bàbá bàbá ẹ jọ ikọ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi nìyẹn bàbá bàbá ẹ jọ ìmọ̀ wọn ẹ̀rọ ẹ jọ bàbá ya ipò. ẹyin òbúrú ẹ sì mi àròyé mò ń bọ̀. ẹ ṣeun bàbá ẹ ṣeun mo dúpẹ́ bàbá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. àgbòyàwó nílé bòbòdè kí n tó wọlé àgọ́ àlà bòbòdè oṣù ajá òṣùpá mo bòdè fẹlẹ́dùà kí n tó mọ lọ ìbá pẹ́tẹ́ owó ìbá pẹ́tẹ́sẹ̀ ìbátálẹ̀wọ́ àtẹlẹsẹ̀ tí ọ̀gbọ́dọ̀ wúru tó fi dé pópó tán bá fẹ́ mọ lójú àríná gbogbo tí bá bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ àríbísálà mo fẹ́ rí kedere bẹ́ẹ̀jà ńlá bá ti sọ lómi àrílé omi bí kọ̀ǹkọ́ sọ àrílé odò ọ̀yẹ̀là ẹ fi hàn mí ẹ jẹ́ rí ẹ jẹ́ rí ẹ fi hàn mí ẹ jẹ́ rí. Ah, ah ìwọ tún ni ìwọ ló dé pápẹ́ tó fẹ́ mẹ́ja ìwọ ló sàwọn sódò tó fẹ́ mọ́nà gidigba kí ló dé tó ń di mi lọ́wọ́ iṣẹ́ mi. kì í ṣe ìwọ́nisẹ́ rẹ kì í ṣe ìwọ́nisẹ́ tó ń bá káàkiri ah, ẹja ti ń dabú láàmú rẹ ọjà pálọ̀ ọwọ́ àkọlé tó ń wá níbi tó dúró sí ògbọ́jọ́ òkú rẹ èmi tí mo pa kórópójú ayé tí mo fa ayé sábẹ́ ahọ́n tí mo gbáyé jẹ tí mo dòdìdẹ́ gbogbo lẹ̀kílẹ̀ èmi sẹ́kẹ̀tẹ̀wé rẹ bí ọ̀bẹ ẹ̀kúnran níbi tó dúró sí ògbọ́jọ́ òkú rẹ. ọjọ́ òdì torí mo ti mẹ́yìn pẹ́pẹ́yẹ fúnkún jẹ mo ti fàjẹ́ ọ̀bà lé ṣáwọ́ ìmùlẹ̀ wọ́n sì ti wí pé kò séwu. ewu wa àwọn tí wọ́n sọ bá ń fún ọ wọn parọ́ tọ̀ ọ̀jẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ fún ọ ọmọ ìgbé àgbá kábíríkì tí wọ́n fi inú ògbó ṣẹlẹ̀ ni àgbò kẹtẹ́fọ̀rí òkè ti ṣe yẹ̀wò ọ̀pẹ̀sẹ̀gísẹ̀ kí wọ́n rí inú ọmọ àwòrán ìjókòó sí. ọ kàbùkù ara ni mo yá orúkọ egúngún ayé èrò ni mo sọ ní tàwọn ìjà mi ò sọ ní mọ̀dìgíà akẹrẹkẹrẹ ní mọ̀nù ní tàwọn ògbóni. ilé yá ọlọ ọkàrẹ ọdọ abáhùn ọdọ abáhùn mọ nìṣó mọ nìṣó lónìí náà ni kò ní dọ̀la ìjọ tí àkéré jù mọ́ bá ti fẹnu kọyọ̀ náà ni ó kọlẹ̀ pa afẹ́fẹ́ lẹ́lẹ́ awọ ayé efufu lẹ́lẹ̀ awọ òde ọ̀run ẹgbẹ́ ìrìn àjò. bẹ́ẹ̀ni èmi ògùn là ń kí ẹlẹ́wùjà mú débọ̀ lálejò okùnbitọ́ gbà àyà máa kú ọ o tún tọ̀ mí wá ṣé wọn mọ̀ wípé ajá tó bá wọlé tẹkù ó ti di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. wọ́n bẹ́ẹ̀ kọ́sẹ́ntì ọ̀kagi lẹ́kìsọ̀gọ́ mọ́gilé èèwọ̀ ni a ní kéèrú mọ́ wọn jà lọ́bẹ̀ kò sí bàbá ńlá bàbá ẹni jọ kálàǹgbà mẹ́rin orí àtẹ. Ah, ah. ṣé nínú ilé mi ṣègilọ́lá ló ti ń sọ yọkọ̀yọ̀kọ̀ lẹ́nu ṣé wọ́n ti gbàgbé wípé apá àwọn ni wọ́n kọ̀ kìkàgì apá àtẹlẹsẹ̀ kì í ká ọ̀nà apá ọmọdé kò lè kagi ìrókò láéláé ó yá àfúrá ìta. dáadáa dáadáa mo dúkọ́ bẹ́ẹ̀ kí ni tó ń sọ lẹ́nu. ìwọ ọmọ pé bí àkekè ọba kú irú di rẹ kì í wálẹ̀ ìwọ ni o àwọn tí ń bẹ́ ń gbèkùn rẹ hùn bọ́ọ̀ bá tú wọn lẹ̀ bọ́ọ̀ bá tú wọn lẹ̀ èmi rẹ àjọ ní ìtajọ mú ní àyè. <laughs> mi ò lẹ́jọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ rò màá sún ọjọ́ ẹjọ́ wa màá sún síwájú nítorí ibi tí òkèdè bá ṣubú sí ibẹ̀ ló rà sí. tí àkókò bá kọ láyé àwọn ẹgbẹ́ rẹ̀ tọ̀hún ó máa ń tẹ́wọ́ bà ní. ó yá ẹgbà orin dẹ́ ẹni dà. <laughs> ajá tó lọ lé ẹkùn ah, àwẹ̀ aṣọ òtí ẹ̀ lè. kásà tí ò ní kọ́. ṣìgìdì tó fẹ́ bómi rìnrìn àjò ó fẹ́ tẹ́ ikú tó ń pakú jẹ níṣẹ́ gí lọ́sọ̀rọ̀ ọlọ́kọ méjì obìnrin tó rí bí iná. mo rí mú ètè sọnù ẹgbà mi ò wé. ṣé bàbá ò tí ì jáde púpọ̀? wọ́n jáde o wọ́n jáde mo ti sùn. àbí wọ́n jáde wọ́n tún wọlé lọ. wọ́n jáde rárá rárá wọn ò jáde látàárọ̀ tán ti wọnú ilé lọ. wọn ò jáde wọn ò jọjú ti sórí. kí ló ń ṣẹlẹ̀ kí ló tàn jáde jẹ́ kí n pe fóònù wọn káàtì ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ kì í pè wọ́n. ó ring ó ring wọn ò gbé ah bàbá ò mú fóònù Hey. Ah. lè ṣe ọmọ àpò wọn báyìí. wọ́n dé nìkan jókòó látàárọ̀ tá ti débi báyìí. Hmm, fóònù ríǹgì ẹ̀wọ̀n. látàgó mẹ́wàá àárọ̀ aago mẹ́fà ló ti kọjá yìí. kí ló fi ṣe báyìí ọkọ mi ó mọ nǹkan tá a máa ṣe a lè kàn jókòó kalẹ̀ ká má ṣe nǹkan kan báyìí jẹ́ ká máa lọ lé wa ah. tó bá di àárọ̀ ọ̀la a tún padà wá bá wọn. Ah. a lè jókòó báyìí. Ah, a lè lọlé o mú mi kí la lọ ṣe é lé. a má lọlé. kí kí wọ́n ní ss pa wá síbí báyìí. mo kí wọ́n ní ss pa jókòó látàárọ̀ náà àrí bàbá bá sọ̀rọ̀ àmọ́ ibi tó ń wọlé lọ àmọ́ nǹkan tó ń ṣe látàárọ̀ tá a ti jókòó. mú mi bíbá ẹni solution wa wa a ní ilé ìjókòó. Omi ọmọ dúró dóhun ní omi ló ká dúró dé bàbá. Omi ẹ̀ jókòó. Ìgbà ọ̀la ọmọ tó máa dé báyìí. Ah. Ó ní pé mú mi ọmọ dúró ni. Ó dúró ni orí mi má jẹ́ bọ́ sí páńpẹ́ ayé o ẹ̀dá mi má jẹ́ jìn sọ̀fìn ọmọ ènìyàn mo ké. dádì ẹ jẹ́ ò dáàdì nǹkan. dáàdì dáàdì là ń dúró dè látàná. ẹ jẹ́ ọmọ ibi lẹ́yìn sùn ni. bẹ́ẹ̀ ni ibi là ń sùn. kí ló dé. dáàdì yẹn àtẹ́ẹ̀nì sí wa lọ́wọ́ wọ́n dẹ̀ ní àwọn fẹ́ sáré wọlé jáde wọ́n máa jáde wọ́n máa jáde ẹnu ẹ̀ náà la wà látàná títí dàárọ̀ ẹ̀ wọn dẹ̀ jáde sí wa. kí ló wá dé tẹ́ ẹ máa lọ sílé ọ̀dọ̀ tiyín. ilé ọ̀nkú ẹ wo ọlọ́run ní jẹ́ kí ìṣòro wa kó kọjá ọjọ́ orí wa lọ ká lè lọlé ká lè lọlé. ẹ mí pé dádì ò jáde látara dí mo ń bọ̀. ẹ jẹ́ bá wa sọ fún wọn pé a ṣì ń dúró dè wọ́n o. Ògúntádé kí ló fa ìpè ìjayà àti pé bó gangan ló ṣe ṣẹlẹ̀. ẹ kò fi gbogbo ara yé èmi gan fún ara mi torí mi ò sọnù lé ìlànà bẹ́ẹ̀ tí ìgbà tí mo dé láàárọ̀ làwọn kọsùmọ yẹn jẹ kó pé alọdádì ni wọ́n rí wọn rábọ wọn. lọ wá dákẹ́ látànà. ẹ ẹ wo ah. omi gbóná ìpẹ owó ìpẹ ń ah. ẹja ẹja wọlé. ó bukú o. Ah. oògùn làákí ẹlẹ́wù jẹ́ o mo bá ọ forógbó bọrí ó di dandan kó o gbó kó o tọ́ mo bá bá fọ́bi bọrí kó mo bá ọ bíbí dànù torí òòṣà bí orí òsì orí lalábàárò orí lóníṣẹ́ ẹni ẹ̀gbọ́n bá babaláwo ti ṣanu rẹ̀ kìfà ni wọ́n ní lọ́jọ́ tó lòdù má rè jí ó kò bí òòrè sílẹ̀ ó ní kí gbogbo irúmọlẹ̀ ti bẹ lóde ìṣáláyé kí wọ́n kò bí òòrè fọ́hùn ògún pátì òòṣà pátì gbogbo irúmọlẹ̀ ti bẹ lóde ìṣáláyé ló kò bí òòrè tì níkẹ́ lórílẹ̀ oríwó bí òòrè orípò bí òòrè gbogbo ẹnu mọ̀lẹ́ bínú orí wọ́n sọ pàǹpá wọ́n ń borí jà orí ló dá gbogbo wọn ó dá lọ́fíì sílé adó ó dẹ́rìn mi sódì ọ̀wọ̀ ó dá pẹ́ẹ́pẹ́ síyìn dẹ èrò èpo èrò ọ̀fà ẹlẹ́wùjà o dìde níbikíbi tó o bá wà torí pé tíkáyé lórúkọ tá a pé fá àtẹ̀mọ́lì lórúkọ tá a pé ṣọ̀dàrà ògbóró lórúkọ ṣàngó jẹ́ ògún ẹ̀kọ́ làmáyọ̀bẹ lórúkọ tá a pọ́ bánú ayé níjọ́ tá a mẹ́rẹ̀ ní tìkọ́lé ọ̀run bọ̀ lọ́bẹ̀ ìdùwà ti bèrè pẹ́nikẹ́ni tó bá morúkọ wọn ó láwọn ò níṣẹ́ ló ń kóhun ó ra gbogbo ṣọ́ṣọ́rọ́ fi fọ́bánú ayé ó rẹ̀ dùnrà bàtọ́ fi fún ṣàngó olúkòso ó rọ̀dọ̀ ẹgbẹ́gbẹ́ fi fáwọn èèyàn mi òṣòro nǹkan ǹjẹ́ ọ̀nà là kọ́mọ ọlọ́nà ò máa lọ ọ̀nà là àìtorí gbígbó apajẹ́ àìtorí kíkà àpagbò àìtorí gbéréwèrè kápò búkọ́ lànà mọ́lẹ̀ ògbọ́dọ̀ pọ́mọ́ ọlọ́ ibikíbi tó o bá wọ ẹlẹ́wù jẹ́ ó yá wá mo fẹ́ rí oko mọ́ bọ̀ ìwọ́dà. <laughs> ẹ ò mọ̀nà ẹ̀ ń dá pàdépàdé ẹ ò níṣẹ́ ẹ̀ ń wà fífún akàn ọba tó dójú ti pàtí bàbà lójú lórí ìyẹlẹ máa máa wò lẹ́yìn ẹyẹ ẹ̀ lẹ́yẹ mọ̀. ọjọ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ́gbẹ́rẹ́ sọ̀rọ̀ ajimọ̀rọ̀rọ̀ àwọn ọlẹ́lẹ́kùn àlàfo mú bu àwọn ọ̀rẹ́ ìdẹ̀kùn òfé fẹ́ ajíkẹ́ dúdú ọ̀run lọ́run mi là ń dá lọ́jọ́ tí bàbá ń sako láti kọ̀lé ọ̀run bọ̀ àti kọ̀lé ayé. wọ́n ní ọ̀run mi là ó wọ́n ní ọ̀tá rẹ̀ iwájú rẹ̀ ó ní ẹ fi wọ́n iwájú lọ ká foró sí ti fi pa ni wọ́n ní ọ̀run mi là ní ọ̀tá rẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní ẹ fi ó ní ẹ̀yìn là kéèké bìrù síjà wọ́n ní ọ̀run mi là ní ọ̀tá rẹ̀ lágbède méjì ó ní ẹ fi wọ́n lẹ̀ àárín tọ̀ntòsí lọ́wọ́ ọjà fún Ṣàngó ikú kì í jowó ẹyẹ kì í jẹ̀lẹ̀kẹ̀ àjẹ́ ayé òní dojú títí kò pọ̀ máa jẹ́ ọ̀hún yẹpẹrẹ mo fọ̀rọ̀ yín mo tábà yẹpẹrẹ. ìrẹ́lẹ̀pà afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ tá a pa yé fúfú lẹ́lẹ́ lórúkọ àwọn ìyá mi o ibikíbi tí ẹlẹ́wù ìjà bá wà ó yá gbéra lé òdìdẹ kọ́ máa bọ̀ máa bọ̀ gbéra lé kọ́ máa bọ̀ gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́tọ̀ kó ẹ̀ lẹ́yìn hmm. gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ó yá máa bọ̀. má bọ̀ má bọ̀. torí kò rí kò kí odò kí ní sinmi. bẹ́ẹ̀ni. irọ́ mi orí odò kí. àlọ́ òdìdé. àjà fúlàní nàka njọ́tí láti di ara ara gbogbo kíbi báyìí bí oṣù náà. mo láì bó ṣe ń rọra massage mi soft gan. ẹ <laughs> ẹ gbádùn ẹ ah inú mi kan <laughs> iṣẹ́ kọ́ lówó ẹ̀ ń bá ní ẹ̀ ń bá ní kọ́ mọ́ débi ayọ̀ rẹ̀ ó ní òní débi ayọ̀ rẹ̀ <laughs> ẹni tí ò rí mi kò rí nǹkan kan o. ṣé tó máa ṣe kó gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ ojú o. kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ jọ nítorí tọ́ lọ́n ẹ má wà lémi láyà o ẹ jọ o mo lò ní o ẹ ṣe ní bó ṣe wù mí o ẹ o tọ́ọ̀nù mi ni o. love me ìwọ ló gbà láyè òní kó bẹ́ẹ̀ massage ẹsẹ̀ ni ọ̀hún ní kó máa rojọ́ bíi parrot. <laughs> ó dùn wọn ni eré yìí ni kì í jáyé jẹ tó bá yáyọ padà jáyé jẹ ẹpẹlẹ eré sọ. you see you see. ara àkófálẹ̀ ìfànṣẹ́ o ti jẹ́ kí nǹkan dé kí drink dà sí dìhámìláyà jẹ̀ǹbẹ̀ rẹ̀ jẹ̀ǹbẹ̀ rẹ̀ kan láwùjá rẹ̀. ọba nẹnu sí ti máa gbé ìdánù fún ọ ẹnu ló sì wọ bí apájá what rubbish. kí ló dé sọfẹ ọbẹ ọbẹ ọbẹ ọbẹ ọbẹ gbẹnu sí ni. ẹ mo fẹ́ gbẹnu sí ni. gbẹnu sí ìsàtẹnu o ìsàtẹnu o. wobi wobi wobi ìwọ ti ń gbádùn ẹsẹ̀ jẹ ń gbádùn àyà. wàá mú kó o mú kọ jẹ. tọ́nù mi lónìí èmi lèmi lè rí ẹ. mi ò láìkí nǹkan tẹ́jọ́ ń ṣe yìí mi ò láìkí ọ mo ti sọ fún yín náà ẹ̀yin máa jà lórí ọ̀rọ̀ mi nǹkan tó wà lẹ̀ tó pin báwo lè ṣe fẹ́ sí mi ò láìkí ọ. Hmm. bá tiẹ̀ pín yòókù kó jẹ́ kí mi ò jẹ tèmi náà lé ni. mo understand òun náà mọ̀ pé wọ́n lò lónìí bọ́ máa take care easy. love me love me gbogbo ohun tó wà nílẹ̀ yóò ti tèmi nìkan jẹ láti máa máa fún un. kini kini wàá bí kini kini ṣẹlẹ̀ yìí náà. sori pé orí ẹ ò pé rárá mm. sori pé orí ẹ ò pé rárá mò ń sọ fún ẹ gbogbo ohun tó ń bá mi try mò ń wo ṣe fún ẹ ní o mò ń wo ṣe fún ẹ ní o ah, ọmọ kékeré ti máa máa bá gbàlagbà kún fún nǹkan jẹ. wo bí tó o bá ti gbọ́ àtàtẹ́ ń dáńgbòrò ńsìn ni filẹ̀ fàbúrú ẹ filẹ̀ fàbúrú ẹ o. àti ah, bá jẹ́ yẹn ni o ṣì àtàrí àjànàkú là ń wí kì í ṣẹrù ọmọdé. òde gbòòrò ni tó bá débùté mẹ́ta wọ́n ti yí padà àtàrí àjànàkú ó ti dẹrù ọmọdé ó yìí sì fọmọdé jù láti bá tàrí àjànàkú. ẹlẹ́rìí burúkú oh. eh, mhm sí ọ. ọmọdé tó bẹ̀rẹ̀ tó wo di àgbà ọmọlẹ́yìn àṣerú ẹ̀nà fún. ẹ bá lọ́mọdé ní wá àgbà àgbọ́ kódà bẹ́ẹ̀ lọ́mọdé ní mí mo tún gbà mo gbọ́ eré là ń fọ ọmọ nù ayò ọ̀sẹ̀. jẹ́ kí n sáré advice má advice mi. má sọ ẹ̀mí tó gùn di kúkúrú. má advice mi má advice mi. mo fi kíní ilẹ̀ o fi ilẹ̀ fún mi. má advice mi má advice mi. fi ilẹ̀ fagba ẹ ẹ ṣẹ́fù ọmọdé o. má advice mi. fi ilẹ̀ fagba o. má advice mi. fi ilẹ̀ fagba o. àgbà oníjẹkújẹ òsì àgbà oníjẹkújẹ wèrè. àgbà oníjẹkújẹ ọmọdé oníṣekúṣe. ojú gbogbo láì gbogbo láì gbogbo láì ló máa tóbi sí. gbogbo ìfúnpó lóhùn. ọmọdé oníṣekúṣe. ọjọ́ orí tó kù mí ó bẹ́ẹ̀ tàfìyàwó mi nílẹ̀ fún mi. ara fún mi <laughs> àmọ́ ọgbọ́kọ́gbọ́ tẹ́ ẹ bá dá ẹ bẹ̀ gan bẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ibi èjì bá bọ́jọ́ ibẹ̀ ló ń pa sí àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe ẹ̀ mú kì í múrin tì. Yeah! ṣonṣo lójú fojú rìn jù irin ti kọrin ta ló máa tẹ̀ fúnra wọn. Àjàgùnmàlè ọ̀run gbà wá o. Èjì onílẹ̀ ọmọ onílẹ̀ ni ó láre. Òfun nàgbé ìnagbá ìjà ńlá barapa tiẹ̀. ajégúnlẹ̀ ṣe ẹnìkan ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń lọ ṣe ẹ wọnú àbí ẹnu géètì wọn. a máa wọnú díẹ̀ bọ̀ ṣe mo bí tí transformer wà yẹn ibẹ̀ yẹn ọ̀gbọ̀n ah, láti. <laughs> ibi oníkómọnù ah, <laughs> ibi ìkómọnù abẹ́yìí lè yin alápàtà wọn. nepa nepa ẹ má bínú. ẹ <laughs> mo ṣẹ̀ṣẹ̀ ẹjọ́ díje díje díje kúbì díje kúbì kò sí wàhálà ẹ wọlé ẹ fún mi three bay o. kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣógun láyé ni three thousand one five la máa ń gbé ń bì one five. lẹ́ǹgbẹ̀bọ̀ tẹ́ wọnú àwọn ah, púpọ̀ wà níbi transformer láti máa bọ́lẹ̀ sẹ́. ẹ ṣé mi ò mọ bí oníkòmọ tí mò ń sọ ní àṣìṣe gbáwọn à ń gbáwọn yẹn lọ bẹ ṣeré lónìí ni. bàbá ẹgbẹ́ wa. ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ ẹ ẹ ṣe ní two five. ó kẹ́ ẹ mọ́ tá a máa ṣe ẹja fún youtube ẹja ah, fún ṣe two five. ẹja fún youtube mo ti ṣe yín dáadáa bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà á sàn. kọ́sítọ́mà dáadáa ni eh, ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. mọ́tò yín náà ni ò èmi gangan nìyẹn o you see jẹ́ ń sọ nǹkan kan fún ẹ sórí ẹni tó bá bú mi lẹ́yìn Ifá ló kú àmọ́ ẹni tó bá ṣojú mi bú mi a kò yọnu a kò jọ̀gbọ̀n èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ anyway jẹ́ ká gbé tì tànà ti lọ kómi tuntun rú níbo ni ká ti pàdé náà. Ah. kí ni ò ń sọ fún mi yìí má sọ bẹ́ẹ̀ mọ́ ó rẹ̀ mí tì àfi bí ẹ ọ èmi ò gbórí ìyá tá a ká sọmọ já pàdé ó jarí pàdé mi káwá mẹni tó lè jà jù lórí fíìdì yẹn nígbà tí kì í ṣe tẹ̀ṣe all right my kílódé tó bẹ̀rù ọlọ́run kílódé tó níbẹ̀rù ọlọ́run ìfẹ́ tó dé èmi àti ẹ̀ nínú matrimonial home ẹ̀ òun bóbìnrin sọ̀rọ̀ dúró am I so useless to you? ṣé mi ò jáwọ́ kọ̀ọ̀kan rárá ni. kí inú dé tẹ máa ń exaggerate gbogbo gbogbo tí ò tó pọ́nlẹ̀ máa ń pọ́nlé nínú matrimonial home so ṣé mo sọ̀rọ̀ lójú ẹni ṣé bóyá o fortunate ni bóyá o unfortunate ni ló fi wọlé bá mi lórí ẹ̀ o lè exaggerate bí bàtà bá ní o mo ti balẹ̀ ayé jẹ́ àti palẹ̀ ayé rùn ṣé mo fìyà jẹ́ ṣé mo fìyà jọmọ ẹ. àbí yóò dẹ̀ tún ní sọ̀rọ̀ mọ́ ṣé ká máa lẹ pásítà mọ́ gbogbo ẹnu ni jọ̀wọ́ alẹ́ òní ayàtọ̀ dájú òní ṣe é kó kájọ máa yàtà yàrá yóò. ò bẹ́ ò bá ọ̀hún kẹ́ ẹ bèrè o. gentleman lẹ́nu yọ ìhẹ̀ra ìgbọ́lábàlì èyí tí mo kù gbélé. mi ìdá olókùn ọ̀la àyídé ògún lọ́rí gbàgbà. ìwọ́nà tí wọ́n ń dàgbù. orin tó ò fẹ́ kọ́ ṣàlàyé àgbà ayé gbogbo aláboyún lé pẹ́jú lọ́dún rẹ̀ ṣe ń gbà ó pẹ̀láṣẹ aláwọ̀ àti nípa lára ẹ ẹ máa bímọ yẹ ohun ìyàgbẹ́ lọ́mọ ẹ gbogbo ìyẹn máa bí wẹ́rẹ́ ẹ kílẹ̀ tán. látàárọ̀ tá a ti ń bọ̀ ẹ̀yìn àti bàálì náà ẹ láàgì bàálì sáà gan-an gan gidi gan gidi barista inú gbogbo olórin tí ń bẹ láyé alájí ti kúrò àyìndé barista mo gbádùn jù eh. ọlọ́ngbọ ah, orin nu láyé ẹ àkọlọ́ngbọ bá ń fọrin kẹ́ ọ hmm, tó bá jẹ́ pé mo ti lọ lè dàgbà tí mo ti ní iṣẹ́ lọ́wọ́ dàbí alára ni ah, nígbà tí barista tí wọ́n fi ń kọrin gidi ọlọ́ngbọ ń sì owó ná fún wọn ń sì owó ń sì ná fún wọn hmm. àti pé nígbà tí mo tó wá dàgbà gan náà ta tún bá wọn bẹ́ẹ̀ náà gan tí wọ́n tún kọrin tó bá yẹ pé mo ní ọkọ̀ lọ nígbà tí tí ó kù díẹ̀ kí wọ́n kú ni wọ́n mọ̀ sí àwọn rẹ́kọ̀dù kan tó burú gan gbà náà. ẹ fọ́ ni o ẹ gbogbo àwọn orin hip hop kankan àmọ́ ọmọ gbèsè ọmọ lẹ́kọ̀ọ́ tó ń ṣe é sìn ẹ̀ ẹ̀ mọ̀ gbọ́ madam ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ò ní hip hop hip hop nínú gáréèjì sáwọn ajó dàdàrà ká nínú gáréèjì ni <laughs> kọ́lọ́n kún fẹ́nu kálájì àgbájé lọ́lá owó inú àwọn orin nù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ wá ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ náà hmm. ẹ má wàá jẹ́ ó kó sí ilé mi ju ẹ ra mọ́ ah, ah. ẹ sáré pé rìn sáré ah. kó lè dáa náà ni rìn sáré ẹ jẹ́ àwọn ṣe fàájì wa lọ. Ah, aláàjì kọ̀ọ̀kan o àbí olórin nù. òun ah. rè lé ajé. Beep beep. ọ̀nà yìí ni àwọn ọ̀nà yẹn wọn ò dá dáadáa. ẹ wo wo wo lámúlùkẹ wo ẹ wo bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ lórí títì bọ́lẹ̀ lórí títì mo rí nǹkan ara mo rí nǹkan ara mo rí nǹkan ara. bá dúró má pa dúró dúró bó ṣe dúró ó ti dá ó ti dá jẹ́ n bọ́lẹ̀ mo rí nǹkan ara mo ń bọ̀. ṣé obìnrin àtọkọ yòókù. ọmọ yorùbá ni ẹ. bẹ́ẹ̀ni sá ọmọ ìbàdàn ni. ìbàdàn májàmájà ibi olè gbé ń jàre lóhun ọmọ ajẹgbẹjẹ karahun ọmọ àfikarahun fọrínú. Ah, ìbàdàn lú òjò ìlú ìbíkúnlé ah, ṣàlàfíà ni eégún ni mo pè é o. Ah ìyẹn ni mo ṣe ń ṣèdè ègúsí ẹ mo yorùbá ni mi. o gbọ́ tí mo ní òṣòbòrò àtọ́pọ̀ yìí. ìgbọ́ yẹn sà. o gbọ́ yẹn. bẹ́ẹ̀ni sà. Ah, ah. pẹ̀lẹ́ o ọmọ ìbàdàn máa ń rẹwà púpọ̀ ṣé igbá búrẹ́dì tó gbé lórí yìí ṣòfin nájú ni àbí iṣẹ́ òòjọ́ ẹ̀. iṣẹ́ òòjọ́ mi ni sà. iṣẹ́ òòjọ́ ẹ ni. Ah, ẹ jọ nítorí Ọlọ́run ṣé wọn fi ṣe ọ̀gá ni àwọn ò ní rí iná lára sọ láyé kí wọ́n mọ̀ pa ọpọ́n o ó dúdú o ọ̀gọ́sàmọ̀ mu ni bọ́gà ṣe wà yìí wọ́n padà mú gàngàn yín kódà wọ́n mú tàgírì. àtàgèrè ló máa ta wàhálà jẹjẹun ara ń ta máa ń sọ nìyẹn ọmọ yorùbá ní làákàyè alọ́gbọ́n adẹ̀ máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mi bá rẹwà bí irú ẹ̀ báyìí tó jẹ́ àwọn tọ̀hún yẹn fàárì apọ̀jù wọn lọ wọn náà wọn ò lè ṣiṣẹ́ búrẹ́dì àwọn ò lè gbégbá sórí èmi náà mọ̀ pé owó wà ń bẹ̀ àmọ́ mo fẹ́ bi ẹni kankan tó bá ní bínú tí mo bá lè béèrè ṣé béèrèbéèrè kì í ṣìnà lọ́dọ̀ yín tí n bá ní mo fẹ́ bẹ gbé igba búrẹ́dì ẹ̀ yìí lárugẹ kí n gbélé kúrò lórí ẹ̀ kí n gbé yìí tó sàn sí ẹ lórí ńkọ́ ẹ ṣeun sá inú mi á dùn gidigidi sá. inú á dùn. bẹ́ẹ̀ni sá. ọ̀rọ̀ mi ti yé ẹ mo gbàgbọ́ yé bóyá kí n tún ṣàlàyé lẹ́ǹkan sí gẹ́gẹ́ bí ipò ọlá tí ọlọ́run tòrò wá sí alọ́lá alówó aníyì àtúngbàjúmọ̀ amọ̀ọ̀yàn èèyàn mọ̀ wá kí n wá fi ọlá yẹn kí n wá fi ràn ẹ́ kí n gbé ẹ bọ́ sínú ọlá kí n gbé gbá ilé kúrò lórí ẹ. E kò bọ́ sínú ọlá kò máa jayé kémi àti ẹ̀ kájọ kájọ wà nìkan. mo ti gbà. <laughs> o dẹ̀ ní mòṣì bó ṣe gbà yẹn o ti gba ọlá o ti gba owó o ti gba yìí <laughs> à ń fún gbólóhùn yẹn jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. ọmọ ń búrẹ́dì ah! àwa gan-an àjọ pé àlè ta sọ́wọ́n ń búrẹ́dì. jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ báyìí kó lè mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ mi kì í mọ̀ kì í sí é o ah, kì í mọ̀ sí é ah, owó ń bẹ owó ń bẹ owó ń bẹ tó bá jẹ́ tówó ó tún yìí kù ó yìí kù máyì lọ wò ó káàdì mi ni. ẹ ṣe sà. ṣó lè rí ka. Ah, mo rí nọ́mbà yín. orí nọ́mbà ń bẹ oró mi àwa lọ́lọ́run jogún gbogbo ilé ta tó lẹ́yìn àwa lọ́lọ́run jogún ẹ̀ fún inú mi á wá dùn kílẹ̀ ìní tó ṣù tó bá lè pè mí kó yọjú sí mi á dùn mọ́ mi. má pè yín. wàá pè mí kí lorúkọ tiẹ̀. ẹ Tinúkẹ́ lorúkọ mi. Àtinúkẹ́ wàá kẹ́ mi o. màá gbìyànjú sá. kẹ́mi kọ́ ló ń kẹ́wọ̀ náà o. màá gbìyànjú. o gbìyànjú àbí ká tiẹ̀ tún ṣe báyìí ni bóyá kí n bẹ́ẹ̀ gbé gbogbo ẹrù ẹ̀ sínú mọ́tò mi kí n gbé ẹ sínú ọkọ̀ ká má ti wòyí bá fàájì lọ máa pe nọ́mbà yìí sà mo ṣẹ̀ṣẹ̀ gbèrú ni àwọn kọ́sítọ́mà mi dẹ̀ ti máa máa dúró dé mi. ọ̀dà jẹ́ ìyọ̀ǹda ẹ̀ ẹ̀ mo nígbàgbọ́ pé lóòótọ́ ló máa pè é ṣe o ó dáa já wa o ọmọ ní búrẹ́dì. lámúlùkẹ́ ilé yá. já lọ. ó ní já lọ ó dúró sórí ìdúró ó wọ mọ́tò. ẹ mọ ẹ wo ẹ dákun ẹ mọ bínú ọmọbìnrin tí ẹjọ jáde o ẹ dákun ṣé mo lè mọ bó ṣe jẹ sí i. Ah! ẹ̀yin ọmọ onímọ́tò ìṣá tẹ́ hmm. bá ti róbìnrin bá ojú yìí màmá ṣáná wáì wáì wáì wáì. Ah! ẹ wíkọ́ lọ́n kó sànù wà ní ọmọ onímọ́tò lẹ́ mọ́ sọ lẹ́nu àwọn mẹkáníìkì àbí àwọn oníṣòwò tí wọ́n bá rí ọmọbìnrin ṣé wọ́n ní ránjú <laughs> dákun ẹ jẹ́ mọ bó ṣe jẹ́. ó dà ọmọ mi ni hmm. àbúrò mi ni. ọmọ yín ni. bẹ́ẹ̀ ni. àbúrò yín ni. Hmm. àbúrò yín ni ọmọ yín ni. ọlọ́run kọ́ àmọ́ sí <laughs> ẹ já lọ ẹ já lọ no problem no problem. ṣé wàá ṣí mọ́tò ẹ̀ yìí o. mo ti dọ́mọ yín ló ti jábọ̀ yín o. Thank you. sọ́kànú <laughs> eh, àwọn mélòó ni kí n kó wa. àwọn mélòó mo sọ fún ẹ pé ó fẹ́ kó. èmi ṣe bí normal routine wa ni pé kí n lọ ṣí wọn wọlé ni. oyè ti dàrú wọn ò mọ ẹlẹ́nu ní kékeré àbí lẹ́nu ẹ ṣe gbọ̀rọ̀ ló ṣẹnu bí ẹnu parrot ó ti bìrì pé gbogbo nǹkan gbogbo ọ̀rọ̀ ló lè dá sí ṣoṣoṣoṣoṣoṣo bí ayé kò tọ́ ìyá yín ló ń gbé jáde màámi ti dé ìgbà wo ni ìyá ẹlẹ́kọ̀ọ́ dé tí mi ò mọ̀. ìyá kọ́ ìyá alákàrà ni sọ́rí òde ẹ̀ ìyá yín tó ń gbé jáde mi. <laughs> ẹ ra ìyá wa ẹ sáko àtànà ẹ kó àjẹmọ́jú. èyí tó sọ tó nìṣó ń di mọ́tò ń di mọ́tò. sáré. jẹ́jẹ́ o o ti gbọ́n tí mo wí fún ẹ. All right. Hello there. Oh, good. Um, Ebola dé báyìí. so ẹ ti wá ń tòsí lẹ́yìn ẹ ti dé tán in the next ten minutes ẹ máa débi oh ah, very good um, ajẹ́ pé mi náà ò ní jáde ńlẹ́ nìyẹn màá kú máa dúró díẹ̀ ńlẹ́ all right ọlọ́run máa ṣe o ó máa dákẹ́dà smart o mo ti ń ronú pé ìyàwó mi ò ní pẹ́ dé náà ni aláìmọ̀ tiẹ̀ ti wọnú ilé tán ó dà tí obìnrin yìí lé. mo fẹ́ fẹsẹ̀ gí lọ́la gangan ni. o ò lè fẹ́. a kí lẹ rí. iṣẹ́ hmm? iṣẹ́ hmm? tí mo ti wọ̀n ẹ́ sìn kò ń sọdún méjì mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ ṣẹ̀gilọ́lá ẹ̀kọ́ tó rọ̀ ni o mi lè ta sílé. ẹ̀kọ́ ẹ mọ̀ gbọ́ sẹ́rí torí kó jẹ́ àbúrò yín ó lè mọ̀ fi bẹ́ẹ̀ nítumọ̀ sẹ́yìn ju pèsè àfikọ́ mọ́jọ yín lójú ah ṣẹ́kìlọ́ ládùn rí mọ́ yan ó dùn rí ó dùn wò ó sẹ́rí tó bá lè jáyà mi gangan gangan ah inú mi ó dùn dénú kò sí tí ní ọlọ́run ah tí wọ́n bá gẹ sínú mi yóò kò ní kọsẹ̀. ẹ̀yin náà mọ̀ pé ó ti tó ọjọ́ mélòó kan tí mo ti ń sọ fún yín pé ọ̀rọ̀ fífẹ́ láàrin mi àti yín ò lè wọ̀ kò ń ṣe pé mi ò nífẹ̀ẹ́ yín mo láìkí yín ẹ̀yin náà dùn ún lójú àmọ́ ó ní ìjì ni òun náà ni sista mi fi ṣàìṣàì sọ fún yín pé kò ní lè kò ní lè tó ti sọ pé o nífẹ̀ẹ́ mi o tèmi náà sì ti nífẹ̀ẹ́ rẹ̀ kí ló tún wá lè dàbí bó fẹ́. ẹ wo gbogbo nǹkan kí nǹkan gbogbo nǹkan kí nǹkan tí ì bá wulẹ̀ kọ́ wà nídìí kẹ́ mọ́ tìkọ̀ kẹ́ mọ́ ṣe bákan bákan mo ṣe tán àti gbé e gbogbo nǹkan tí nǹkan tí bá wà ń bẹ̀ mo ti tán láti fẹsẹ̀ yìí lọ́la ọlọ́run ọlọ́run gbọ́ nǹkan tí mo sọ. Ayé bẹ́ẹ̀ a ní. ẹbí ní o àkànjì. mọ́mì mọ́mì tí hmm? wọ́n wọlé bọ̀. àkànjì kọ́ ọmọ olókun ẹ̀sìn bó ni aya mi káàárọ̀ ọlọ́run jọ dáa fún ọ wo ẹ dìde o ẹ wá lọ dẹ́ndẹ́ ní o mo ti dáná oúnjẹ fún yín. Ah, ìyàwó tuntun ló yẹ kó dáná fún yín kò sí kẹ́yìn lọ́yẹ̀kẹ́ tó dáná àkànjì káró sọmọdì káró dì má sọ jíde ọmọ sá ti gbófò ni kíyàwó mi ó dáná pé mi ó dáná ṣebí ká ti jẹun ní. ó ti dáná fún yẹn wá lọ jẹun. gbogbo oníyọ kan tó dáa. <laughs> lọ́la gàrí. bíọ́yà. àyà mi kí lè lè dúó dúó dúó dúó dúó dúó mo rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ bóyá kínní pure water ti. gbèsè náà gbèsè gbèsè òkè gbèsè òkè kíni omi ni omi pure mo wá gbàgbé sórí bẹ́ẹ̀ dákun gbàgbó. dẹ́sẹ̀ sẹ́gbẹ́ kan. Hmm. ṣèbí ah! aya rẹ̀ ń tọ̀ lé. irọ́ ó wá bẹ́ẹ̀ ni ẹjọ́ torí ọ̀rọ̀ ọ̀tọ̀lẹ́ mo mi first time tó máa ṣẹlẹ̀ ìyàwó olómi lábẹ́ ni ọmọ mi mú wálé mo dáràn akànjí ah, ọmọ ẹ̀sìn wálé ẹ̀sìn rẹ̀ ò lè sáré omi ní dà sórí bẹ́ẹ̀dì kù akànjí. Ah. sórí òfẹ́ burú mo ń bi ọ́ léèrè ni wo o ò tí ì rí mi dúró sí o akànjí o ò tí ì níyàwó ah, ó ṣe ṣe ṣe ṣe ṣe ǹjẹ́ kì í ṣe lé bí ìdílé tiẹ̀ ewọ̀ ah, ah, <laughs> ọlọ́mọ jẹ́ kí ni kí n ti pè fáwọn èèyàn gbáyà mi ìyàwó olómi lábẹ́ o ńlọmọ mi gbé wálé o èmi kọ́. àwọn oníbòsè máa bọ ẹrọra kí fóun yín dá. àṣírí mi màá bá mọ mi sọ̀rọ̀ sí ní mi yáàdé mi ní sáwọn ní wo ọ̀dà máa tọ̀ máa tọ̀ máa tọ̀ kò sí máa fọ àpò kan balẹ̀ máa tọ̀ ní ṣe bẹ́ẹ̀ mi ẹni bá ti lè pé bóyá àwọn ni wọ́n bá gbé mọ́ mi ẹ̀kọ́ sáyìn lẹ́ẹ̀mọ́ wọn gbé mi àbẹ́wò ni wàhálà ti gbẹ̀gbẹ̀ ọ̀pọ̀ báyìí àní wọ́n tọ̀ sí mi lára wọ́n tọ̀ sí mi lára. ṣègí orí ẹkún ìlú ti wà láti bíi two hours ago kí ló dé àǹtí mi kí ni ò dé kí ni ò jẹ́ ẹ bá wò mí rọ̀bà ẹ tí mi ẹ bá wò mí rọ̀bà ẹ rárá mi ti sú mi rárá mi ti sú mi kó tó ṣẹlẹ̀ sí mi kó mi tiẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ ṣàlàyé kárẹ́rì láàárọ̀ ká sunkún lálẹ́ ọjọ́ wo gan ni mo fẹ́ rẹ́rìn dálẹ́ ẹ máa ń bí mi pé kí ló ṣe mí ṣé kò ṣe mí ni. ṣé wà á ti ṣe lówó tún jà ní. ìgbà tí ṣe ń jà ó. ló tún wá ló tún wá bẹ́kún dé. èmi mọ sí ẹ ló wá sọ́dọ̀ wa tó bá kí wa lọ bá sọ fún mi pé mi ò lè fi ọmọ àwọn wọn ní ní sọkò mi lójú báyìí pé kò possible. kí ló ṣe fún mọ̀mísí ẹ̀ ṣé mo ní láti ṣe kankan fún ọkọ tó sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà tún bí bíbèrè ṣe bá ṣírí mi ló tún sí wọn lọ́wọ́ àṣírí mi ti sísọ ọmọ sí iṣẹ́ o ọkọ rí mi bọ́dẹ̀ sọ pé sẹ́ẹ̀ mi ò ní fẹ́ ọmọ àwọn fúnkọ tí mo táwọn rí yẹn kí lè fẹ́ kí n ṣe. ṣé wàá rí ibi tí ọ̀rọ̀ dé dúró wá mo fi ń dá ẹ lójú wípé ilé iṣẹ́ ló máa ti dàgbà tó máa ti darúgbó kí mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí má gbé mi gẹ̀ẹ́sì ayọ̀ jẹ́ iṣu. mo ṣú ọ gbogbo nǹkan tó bá gbà òun la máa fún òun ní kúrò ní oṣù. ẹ̀wọ̀n iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́wọ́ mi lọ́wọ́ ó ti sú mi o. ẹ̀jẹ̀ gbọ́dọ̀ bọ́wọ́ mi lọ́wọ́. àfi bí ẹni pé n ò gbọ́rú ẹ̀ rí àfi bí ẹni pé n ò rírú ẹ̀ rí ah, ah. ṣé lórí ọ̀rọ̀ tí màmí sọ nítorí rẹ̀ náà ló ṣe wá sá mi gbárí báwọn mo mo mo rán yẹn sí títí títí títí títí wọ́n máa bá rí ọ̀pọ̀ ọ̀rọ̀ lóhùn èmi náà tó pè ọ́ sórí fóònù o ò gbé fóònù mi sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni. ṣé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n náà ṣàmọ̀ ọkọ̀ tó ṣẹlẹ̀ ṣe mo ń ṣe ló ní àwọn ọ̀fẹ́ àjọṣepọ̀ láàrin èmi àti ẹ̀ tí mo dẹ̀ mọ̀ wípé tí ìyá bá bọ́ ọmọ sọ̀rọ̀ hmm. ìyẹn gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ sí ìyá lẹ́nu so èmi ti believe pé mo ń ṣe ló ní final hmm. ṣe lèmi ṣe yẹra fúnra. nígbà náà wà ń kọ nígbà náà wà ń kọ ọ̀rọ̀ obìnrin lásán ni mọ́ ń sọ ọ̀rọ̀ obìnrin lásán lásán ni ẹ wo bíjàre àná mi ṣe rí nítorí bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni mo ṣe mọ̀ pé tó bá jọyàn lójú kò sí iye téèyàn lè rà tí ó fẹ́ dàbí pé yóò máa dùn yàn nítorí tiẹ̀ tiẹ̀ ni mo ṣe boko aláwo lọ mo mú kan kéjì nígbà tí mo débẹ̀ wọ́n ní gbogbo tí ń bá lọ́kàn jẹ́ pátápátá pátápátá wọ́n lókè sòrò wá ti di pẹ̀tẹ́lẹ̀ ah, hmm, bẹ́ẹ̀ ni wọ́n tún wá jẹ́ kí n mọ̀ nítorí pé wọ́n ló dá wọn lójú débi pé iṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi pé hmm, <laughs> láyé eléyìí tó wáyé irú rẹ̀ ò tó ṣe mọ́ tó tó wá bẹ́ẹ̀ padà wáyé mi ṣe mọ̀ pé ayé lè jẹ́ part and two nígbà mi tí ó padà wá ni o tó bá jẹ́ pé yóò padà wá ipe twenty four hours o lè mọ́tò jẹ́ kan lọ. ó a lè lọ simply because ọ̀rọ̀ èmi àti ẹ̀ ọ ní àdéhùn nú kémi àti ẹ̀ kó dàbí ìmùlẹ̀ láàrin wa pé kò ní dà mí. ṣé yẹn mhm. àmúlẹ̀ òun jù ló jù. afẹ́fẹ́ ènìyàn òjì bọ́dọ̀ láwo ìfàkọ́lá. ọ̀rọ̀ ayé kan kí má ṣe bọ́ sọ́wọ́ wọn. orí mi ò ṣẹ́gi lọ́la ọmọ tó jọmọ lọ.

orí ní ró nìgbọ́n mú mi orí rẹ̀ ó jà fún ọ ẹlẹ́dàá rẹ̀ ó jà fún ọ. Hmm. <laughs> ibi ti regbó o hmm. àánú sì ti ràn dàn àbàwọn burúkú ò ṣẹlẹ̀ sáyé rẹ mọ́ gbogbo tá a ṣe fún ọ yóò bọ́ lára mu o hmm. ọ wàá gbé omi yìí nísìn ọ gbé tẹ̀lé mi ọ fọsẹ̀ ọ̀tún rẹ lẹ́ẹ̀mẹ́ta ọ fọ tòsì lẹ́ẹ̀mẹ́ta ló tán ẹbí pé tí wàá ti fọṣẹ mi àti parí gbogbo ètò mi. ọtí tánú tí mọ̀mọ́ ò le tó bá hùn. wò ọ̀tún ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyùn kò sẹ́ni tó bá kún wọ bí tí ò ní rìnrìn bóde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ ọmọ ọba débi yóò rí bí ń wo gbogbo débi ayé yóò rí gbogbo tó bá ti da tó bá ti da tó bá ti da níyà mi àdùdí bàrìbàrì mọ ń pín. ẹbí pé mi ní tọ́ ọ. o ní tọ́ ọ lé mọ́. láyé ó tún da yé àtúnwá mi. àmọ́ o sọ mọ́ dalẹ̀ o ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹ̀ ń bá dalẹ̀ yọ balẹ̀ lọ kò ní dalẹ̀ àbọ̀ dalẹ̀ mọ́ dalẹ̀ o ọ̀dàlẹ̀ balẹ̀ kù o, ń bá dalẹ̀ ọ balẹ̀ lọ ọmọdé dalẹ̀ má dàgbù ọ̀rọ̀ ogun gangan lè wọ̀ nífẹ̀ẹ́ hmm. mọ́ dalẹ̀ o bó ọba ti dalẹ̀ gbogbo tó ọba ti yọmọ yọrí sí rere ṣe ọ̀rí tiẹ̀ ṣe ọ̀nà ó là fún ẹ orógbó lè so àmọ́ kò láwẹ́ àgbáàrin abìsọ wẹ̀rẹ̀ lẹ́gàn gbogbo tó o bá fẹ́ yẹ mọ yọjú sí rere fún ọ ọjà ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìpẹ ìpẹ ọgbọdọ pẹ ilé okú ọmọ ṣe okú ọmọ ṣe o ìrẹ o. iṣẹ́ iṣẹ́. láti ìgbà náà ni ṣẹ́gilọ́lọ́ ti tọ̀ sílé mọ́ inú mi dùn pé ogun ti ṣẹ́ láì mọ̀ pé ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àtìgbà tí iṣẹ́ kọ́ lówó ti ṣe wá lóore ní ìka kan ò ti wọ̀ nídìí mọ́. Sagi. Sagi ṣẹ́gi orí wa lórí ìdúró ṣẹ́gi. Hmm? ntí ìdè lórí mi lórí ìdúró olórun ya àkúmọ̀gbà tó ti sọ létí sùn láti six thirty àbí seven pound ó ti dàbí pé òru ló wà lójú ara rẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ lọ sí pálọ̀ ń bẹ́ẹ̀ kí wọ́n lọ wábì kan sọ sí. Hmm ẹbí eh, sí bá lọ́wọ́ kó wá bí kan sùn sí tiẹ̀ kò bá sábẹ́ sí àwọn bá sórí sí àwọn bá sẹ̀gbẹ́ sí à láti sùn tiẹ̀. kémi fún kíni. ṣé o rí ayé lórí dúró ni. so ẹ sọ pé o rí ayé lórí dúró. iṣẹ́ so ìwọ ń ṣe ṣìnà ó tún ṣe ṣìnà délé fún pé o gbé obìnrin wá sínú ilé o tún wá ń gbé kòmí lójú wa ní kèmí kúrò nù yàrá fún ẹni tó ṣe ìṣìnà pẹ̀lú iṣẹ́ o kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀. wo bí aláròye jẹsà ṣé ìyá ẹ ló ń sanwó bí ṣé ìyá rẹ ní sanwó bí fún ọmọ láyè ẹ jẹ́ kó mọ ṣayé ẹ̀yin mọ mẹsẹ pé ẹ jẹ́ káwọn ọmọ kéékèèké ó ṣayé tiwọn. bọ́ síta lẹ́rọ̀ kó tó di wàhálà mímì àti ẹ lọ́wọ́ tó ní tó bá yá o wọ́n ní mo ti mú tí yóò ní o tó bá yá o. wo iṣẹ́ mi ò lè bọ́ta torí wọn ń ṣerú ẹ tó bá yẹ pé o mọ̀ ní jẹ́ kí n ṣàlàyé ẹ̀fẹ̀ ni wọ́n ń ṣerú ẹ o ìyàwó ilé ẹni mo jẹun láti máa respect mi wàá ṣèṣì lọ́ta títí o tún wá gbẹ̀bìrì wọ́ ẹ̀ eh, ẹ̀ eh, ìwọ́n bá kú ní sọ́dẹ̀ o sọ́dẹ̀ o. ìwọ ìrẹ ó yà máa bọ̀ sókè lórí. ẹ́ eh! òun kò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé nǹkan tó tẹ́tí mò ń sọ ló correct òun kò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ agbé bá gilẹ̀ níbo nínú yàrá nínú nínú ilé ọkọ mi nínú ilé ọkọ mi wáyé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kó tó ṣe fún mi yóò dá o kó tó ṣe fún mi yóò dá iṣẹ́ iṣẹ́ yes mo dárò ah mo dárò. if your ọ̀rọ̀ rí ni wọ́n lè bóyá bọ́ sórí bẹ́ẹ̀dì tiẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì tiẹ̀ sórí bọ́mọ ìdílé wọn ti kọ̀. gbogbo ṣoore ṣoore ẹ ò torí ọlọ́run ṣoore mọ́ ọba ara òbòdì ìdí òmọ́lé ẹ ṣọ́ra ìwà ìnàbí ò léèrè alágẹmọ tó lọ jẹ jẹ ń kú dúdú lónìí pupa lọ́la ò bá ronú rẹ̀ wò rọra ṣe gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàngùn ṣe jẹ́jẹ́. àwọn èèyàn burú gan èwo láriwo èwo láriwo òsì èwo láriwo òsì ọ̀sàgì lọ́gbẹ́ òtògùrọ̀ lọ́fà òdélé ọtí ọjẹ jíjẹ omu mímu àwọn agbẹ́ ọdẹ kìíní tó ń pariwo ń pariwo káyọ̀ mi bọ̀bọ̀ yìí ìfi nǹkan dín lẹ́nu ní sọ gbogbo ẹ̀ pa. ọkú ọkú ejò ẹ bá yọjú sọ́gà yín nínú rúùmù yẹn ẹ wàhálà kan ṣẹlẹ̀ ó lágbára gan ejò ẹ máa bọ̀. ṣé ariwo tí mò ń gbọ́ lọ́dọ̀ ọ̀gá mi. ẹ máa bẹ máa bọ̀. bóyá ọ̀tọ̀ gbà tèmi. omi jọ jọ ọkọ mi ọkọ mi jọ jọ ọkọ mi lórí ọkọ mi. èmi tí mo ká ẹ ló máa fi ṣàgbèrè. Ah! ọkọ mi jọ jọ ọkọ mi níwọ èmi tí mo ká ẹ ló máa fi ṣàṣemọ. ṣé o mọ̀ ti tó jẹ lọ sí tó jẹ lọ sí. ọkọ mi o ọbẹ ni màá fi gbé ọbẹ ọbẹ ni màá fi gbé ọbẹ díẹ̀ onírànú olóṣèlú burúkú o fẹ́ pa ayé mi jẹ́ àbí fẹ́ pa mí o fẹ́ pa mí kékeré ká ní mo wọn mi nífẹ̀ẹ́. mi ṣe rí mi ṣe rí o mi ò jáde rí o. o jáde rí o ẹ o tún parọ́. mama mi mami mi yọ jọjọ tó lọ́la yéé mo gbé o yéé yéé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé yéé ọ̀pá mi o mo gbé o ọ̀pá mi jọ. ẹ sílẹ̀kùn yẹn ẹ sílẹ̀kùn bẹ́ẹ̀ mm. bá sílẹ̀kùn yẹn máa fi bọ̀ fọ́ ọmọ mi. ìbọn. ìbọn sá àbẹ ẹ rò pé òṣèré mo ní ká máa fi bọ̀ fọ́ ọgbọ ẹ̀ sí. <gasps> Ah! ẹ bọ́ síbí. Eh? ẹ̀yin ṣe kùn bí gbàbí tó ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀yin di mr arúnṣèwé ẹ̀rú ìyàwó mi bí àdì. first time tó máa wá bí wọn. Ah, ti máa ṣe tán pẹ̀lú yín ẹni tí ó mọ̀ yín àbáyín kàánú ṣe ti gbọ́. ẹ eh, ẹ̀yin wọ ni ẹ ah. kí ló ṣẹlẹ̀ ọ̀gá ta ni ìbọlẹ̀ ti wá. ẹ máa bọ ọ̀gá. ta ni kó wá bọ̀ ta ni. ọ̀gá ṣe ìwọ lolùgbèjà. ayọ̀rọ̀ ah, mi sọ lùgbèjà èmi ni dírẹ́fà. wọ́n dírẹ́fà. ọ̀gá mi sì bí o. ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ayé ẹ̀jẹ̀ bọ́sibí bọ́sibí olórí ìwọ onírìnkù. ẹ wo àǹtí mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó tì mí síta ni o mi ò sùn lẹ́jọ́ yẹn o ìta ni mo sùn ó ní tí mi ò bá rí owó tó ń fi ra fóònù yẹn padà kí n lọ kó wá fóònù ó ò ní jẹ́ kí n wọlé ó ní kí mi lọ wá one hundred and fifty thousand tó ń fi ra fóònù yẹn padà fóònù ni àǹtí mi wo jọ bàbá mi owó yá kìtẹ kìtẹ kó wẹ̀ fún kó tẹ jẹ kó tẹ kúrò lẹ́mìí mi ó fún mi problem. ju gbogbo ẹ lọ ilé ọkọ ọmọ lọmọ ń gbé máa lọ sílé ọkọ ẹ máa lọ. máa lọ. Ah, àǹtí mi ẹ̀dẹ̀ gbà mí ẹ̀jọ̀ torí ọ̀nà ewo àní iṣẹ́ ó dẹ̀ pé ẹ̀ ọ̀ndẹ̀sán ká ní pé ẹ máa ń bá mi wà lé ní ẹ máa mọ̀ kó tí iṣẹ́ máa ń ṣe fún mi àní ó fòrò ẹ̀mí mi mi ò gé ìtara mi ẹ̀jọ̀ torí ọ̀nà I can't ẹ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbogbo dá sí ewu tẹ́ bá ní ẹ bá ń wá ya ọlọ́run kí tiẹ̀ kó wẹ̀ fún kó fi mi lẹ̀. ṣé orí tó bá ti débẹ̀ mọ̀ pé ọlọ́run àti fọwọ́ tọ ọkàn ẹ̀ kó tó délé gbogbo nǹkan tó bá ti bá a sọ lẹ́nu báyìí ó

èèlò ló wá pé gbogbo owó fóònù ẹ tó bàjẹ́. one hundred and fifty thousand naira ah one fifty thousand naira ó pọ̀ ó ah ó pọ̀ ó láì tí ì raṣọ láì tí ì fọṣọ. sir. ẹ eh? ọ oh, ok don't worry má worry n tí ẹ um, ah, owó yẹn pọ̀ kí ni a ti máa ṣe báyìí anyway ṣé o ní mind whatever tí n bá lè afford fún ẹ for ah. now. You mind, sir? anything tẹ bá fún mi mo appreciate it. Show my passion pa ṣe ìpàdé ni. ẹ ṣé gan sa thank you. Eh, ah, ojú ló ń rojú ṣàánú aṣọre yíkàlà wa ọlọ́run ló rán wa. ẹ ṣé sá. twenty thousand ló wà ń bẹ̀ káàdì mi nìyẹn orúkọ mi wà ń bẹ̀ wàá rí nọ́mbà bíi méjì náà ń bẹ pẹ̀lú ẹ̀ tí o bá ní àǹfààní àti pè wá o tẹ́ ẹ̀ bá sọ pé a kéré o <laughs> tẹ́ ẹ̀ dẹ̀ sọ pé ọmọ kékeré ni wá tẹ́ bá pè tọ́lọ́run bá kí ojú tún padà ríra ó ṣe é ṣe ká tún ṣe jù báyìí lọ. ìṣègùn sà ṣẹlẹ ibi tí ẹ ti ń mu kò ní tán bẹ́ẹ̀. àmín thank you so much mo really appreciate it. lẹ́ǹkan sí kí ló pe orúkọ ẹ. ṣẹ́gilọ́lá ni sà. ṣẹ́gilọ́lá. ẹgbọ́n ẹjọ́ ọ̀tá ni. mo máa pè é. ẹgbọ́n ẹjọ́ ọ̀tá ni. ẹbí ta ni. ẹbí ta ni. gbogbo ṣoreṣore ẹ ò torí ọlọ́run ṣore mọ́. ọba ara ìdí òmọ́lé ẹ ṣọ́ra ìwà ìnàbì ò lérè alágẹmọ tó lọ jẹ́ẹ́jẹ́ ń kú dúdú lónìí pupa lọ́la ò bá ronú rẹ̀ wò rọra ṣe gbogbo ọ̀pẹ̀ kọ́ ló ní gbàngùn ṣe jẹ́jẹ́. ọmọge kí ló ń ṣẹlẹ̀ kí ló wá dé tó kárí bọ̀nú kí ló dé tó káwọ́ rora ṣé bí omi ló ti wà ńlẹ̀ yìí ọṣẹ nílẹ̀gbẹ́ ah, mo ti expect ohun wẹ̀ o ti bọ́ sódò kó kán lùdò ká lè máa bẹ́rẹ̀ àníyàn lọ. ẹ sà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ òye mi. àìsè kò yé ẹ ọmọge ayé ò fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán èmi ò fẹ́ kó dọ́ọ̀là rẹ̀ no document n tí mò ń sọ fún ẹni wípé owó tó nídìí rèé ọ̀dẹ̀ tí mọṣẹ́ tí kọ́ńdọ̀mù ń ṣe. a ní òde àgbélòpọ̀ sí gbogbo ká gbé laga sí laga ká fara yíra wa ló má dọ́là rẹ̀ rárá ìgbà yẹn ló máa mọ̀ pé ọkùnrin tó tọkùnrin ni àrèbísálà. excuse me sir ẹ̀dọ̀ irú ọmọ wo lẹ pè mí náà ṣé nítorí pé mo ní problem kékeré tẹ̀dẹ̀ ni ẹ máa help mi mo wá tìtorí ẹ̀ wá yín wá bí ẹ wá gbóúnjẹ kalẹ̀ fún mi sẹ́ ẹ wá fẹ́ máa fi oògùn yàgbẹ́ sínú ẹ̀ fún mi ẹ jọ torí ọ̀lẹ́ má fi irú ẹ̀ lọ mi mọ́ mi ò ń ṣerú ọmọ bẹ́ẹ̀ àmì ò ṣe níṣekúṣe ẹjọ́ torí ọlọ́run mo bẹ̀ yín ni ẹjọ́ condition ló fà á tí mo fi débi omi mm, mm. ẹjọ́ sà ẹjọ́ sà ẹjọ́ sà. ọmọge ṣé wo mọ̀ wípé gbà fún mórí ni gbà fún gbàdá ni a níwọ̀nba àgbà tèmi ò bá ti ṣàwọn owó kò yẹ kí wọn náà ṣàwọn ara ọ̀fẹ́ lọ́lọ́run fún wa kò dé ní da fún yín kò ní ragbá fún yín kò ní ragbá fún owó tẹ̀yìn kò ní ragbá fún àwọn ọmọ yín ayúrò ọ̀rọ̀ kọ̀rọ̀ òlẹ̀ sọ́lẹ̀ ẹ ṣọ́ra yín gidi gan o ẹ ṣọ́ra gan ẹ wò ó jọ látàn tẹ̀ bá mi ni o ò ṣe mí náà gbádùn o ẹ bá sọ́dọ̀ ẹ̀ mi ṣé wà ó ṣe ṣọ́ra yín gidi gan o ó jẹ́ kò ní ṣọ̀tẹ̀ bá mi ni o mi ò ṣe yọ̀bẹ̀ rárá mú mi mi náà gbádùn o kò ní dá fún yín rí useless man ẹ rí wọn àwọn tó máa káwọn èèyàn máa alábàáhùn pàdé onírọ̀ àwòráwò onígẹ̀gẹ̀ pàdé àṣùpá ọ̀rọ̀ yìí jọra wọn kádàrá ò ṣe yẹ òjijì ò ṣe sá fún. Ah, ah. ẹ wo lórí burúkú dòǹgárì tẹ́mi ń sanwó oṣù fún ló mọ̀rún lọ tó yìí lámúlùkẹ́. Lámúlùkẹ́. wọ́n ti lọ wọ́n ti lọ. àwọn ò ná lọ. ọ̀gá. ó ṣe máa tẹ̀lé wọn lọ. oorun gbé ń lọ ni ẹ mọ́ bínú. ó mà ṣe o ẹ̀rẹ́ ni ta ni kó máa ṣọ́ mọ́tò ṣé òun náà ni mọ́tò wa ń ṣọ́ yìí. ẹ mọ́ bínú sáà oorun ni. kí n má bínú àbọ̀ wa bá lọ́rọ̀ ẹ̀. ṣé o yọ yọ yọ ẹ̀hẹ́n níbo ni o bá mi fi èpè àti àṣẹ mi sí. ọ̀gá ta ló béèrè èpè lọ́sàn-án kankan tẹ́ fẹ́ bùjọ́ ta ni ilé ayé tún tẹ́ fẹ́ fi korea service dhl lọ sọ́run sa ta lọ ilé ayé tún tẹ́ fẹ́ kọ́ gbọ̀run lọ. ní tí mo bí ẹni kò dá mi lóhùn nígbà olè pé àtàṣẹ mi wà. ó wà nínú búùtù náà ẹrù tí mo gbé síbẹ̀. òjò lóró náà mú gi òjò lóró àtọ̀múlẹ̀ takẹ̀ṣẹ̀ ní í ṣe láwùjọ òwò ohun tẹ́wé ayé bá wí òun lẹ́gbà ọ̀run gbà. kí ló dé tí ò pín kọ́ rè kó má gbé ó ti kú ọ̀dà. wọ́n ń pè ẹ̀wọ̀n tí ìṣíwọ́ ọ̀nà ń gbàgbọ́ ya màá tún ẹ̀pẹ̀lẹ́ nǹkan sí i. òòjọ́ lóró náà múgi òòjọ́ lóró àtọ̀múlẹ̀ takẹsẹ ní iṣẹ́ láwùjọ o ohun tí ẹ̀wì ayé bá wí òun lè bá ó ti gbé. hello ah ah mi ò fẹ́ kó bínú sí mi má bínú kó lé tó yẹn ọ̀dà ẹ̀ mo forí àwọn tó ní ẹ̀bẹ̀ mo fẹ́ kó máa bọ̀ wá bá mi padà ní sìn sìn sìn sìn báyìí bí mo ṣe wí yẹn má kọ̀ wọ́n mi mo ń retí ẹ o. <laughs> àṣà pé ò jẹ́ èyí tí ó bá jẹ́ ewé ẹ̀ ló kúkú <laughs> iná mọ́. láyé láíláí ẹ má bàa sọ ọdún ẹ mọ́ òrò díjú ṣebí ìyàwó mi ni kò sí ẹtí lèmi dá lára kò sọ́ọ́ ẹtí lèmi kó mo ṣe wà ìyàwó mi kọ́ ni tani ó bí mi. dákun má bínú torí ẹ náà ni ò ṣe jẹ́ ń bẹ́ sọ lórí fóònù tí mo ní kó wá síbi ká sọ àmọ́ ìyàwó ẹ ni kò ń ṣerú ẹ. ẹrú mi ni tẹ́ ẹ bá mọ̀ ẹrú lobìnrin jẹ́ fáwọn bàbá wa láyé tiwọn nígbà táwọn adélé ayé náà ládélé ayé tábàyé jẹ́ tá à ń dá sa equal right me and my wife òfò ẹ̀rùn tá à ṣe kiri dáadáa kò má bínú má bínú torí ọlọ́run kò ní ṣerú ẹ̀ mọ́ láyé eh, níbo níbo ló ti fẹ́ kó rí one hundred and fifty thousand wọ fóònù. ọlọ́run bá ọ ṣe ọlọ́run bá ọ ṣe tó jẹ́ pé bí ni mo bá ọ kánú ìbọn bí ni gbogbo táwọn sọ yìí kò bá le jù báyìí lọ o àmọ́ nítorí tí ah, mo foríjìn mo foríjìn àmọ́ kò ṣe pé foríjìn nìkan o ó láwọn kankan nù o ṣe rí fóònù tó fọ̀hún tẹ ní ò lè rí one fifty hun ẹjọ́ nítorí ọlọ́run mo mọye tí mò ń fún lówó oúnjẹ lójúmọ́ òun náà sì mọye tó ń gbà tí n bá fún nídajì owó oúnjẹ tí mò ń fún tó bá ní òpè ó lè da ìgbà tí ìgbà mu mo lè fún dọ́bù dẹ́ka ìgbàjú o sọ̀rọ̀ mi yé yín ní tí má ti lè fún ọmọ gbà tí màá fi yọ one fifty mi tí ó fi pé ẹlẹ́ẹ̀kejì ò ní pé má jẹ́ kí n síwájú ẹ̀ délé o bí mo ṣe ń lọ yìí mo fò ní o mo kọ̀kadà o mo wọ mọ́tò o mo jẹ́ ń bá òun lé ni o kí n ti bá òun lé kọ́ ọ̀nà kó sun gbalaja báyìí mọ̀ wọ̀n kankan o kí n sáà ti bá òun lórí bẹ́ẹ̀dì kó lé ara rẹ bẹ́ẹ̀ àbí kó lé ara rẹ torí sí à. o ti gbọ́ ṣé o bàbá mi ó ṣe o. ìrẹ̀ o kí n ti gbọ́dọ̀ má bóúnjẹ ń lé o. ó gbọ́ gbogbo ẹ̀ ni ó ṣe. ó lágbára o ṣé wàá rí i pé àràbà ṣègí lọ lóòdìdí yadínà afẹ́fẹ́ ló tangi oko ní sùúrù èmi ni mo sọ Ṣẹ̀gilọ́lá di ọlọ́kọ méjì. àǹtí mi ṣe wípé ayé aláyé ni mò ń gbé látijọ́ ẹ̀. àǹtí mi mi ò rọ yín níbi jẹ́ ìbọn mi ti máa jẹ́ orúkọ báyìí fún mi. torí iṣẹ́ kọ́ lówó ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe kó lè bá a kẹ́kọ̀ọ́ wípé oore àṣedélú ló dáa ṣùgbọ́n ẹ̀sùn ìwà tí Arìbísálà ti wù sẹ́yìn ló jẹ́ kó tọrọ ara ẹ̀ bọ́ páńpẹ́ kó lè bá a kẹ́sàn gbogbo ìwà tó ti wù sẹ́yìn ni. ẹ ẹ ti rí kò sáwàdà bí onírùgbọ̀n gbẹ́njọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ o bí bá ti ń pa náà bẹ́ẹ̀ ni ọmọ tọrọ àpò ó ah, rí wípé ìwà tó wù yìí dáa rárá kò dá lórúkọ méjì o kò dá ní jẹ́ ṣé wọn náà mọ̀ wípé o ti bá yé ọmọbìnrin jẹ́ tí ì bá ṣe elédùnmarì tó jẹ́ káṣírí rẹ̀ ó tú a ò ṣe dáadáa rárá a ó sì bá yé ọmọ lọ́mọ jẹ́ rántí pé ìwọ náà bímọ o ìkà ọ̀dájú ṣé bóun lọmọ ìwà ń sọ wípé òun ọ̀ràn oníṣẹ́ iṣẹ́ tó bá rán èèyàn lèèyàn jẹ́. ẹ wo àti pàápàá bàbá ẹ kó kú o. Ah, ẹ kò kú tara ah, ah, mo lè fo ilé mo lè fo ilé ọmọ mo lóngìn mo jánu mi gbóná ìkùn yẹn ń jọ gẹ̀dẹ̀ nílẹ̀ dí ìkùn ọmọ pọ́n tó dùn ní pààyàn mm. ẹ ṣe rí bí yòókè yòókè báyìí dé báyìí eh, arákùnrin. ìwọ ìwọ ìwọ. ẹ eh, ìwọ ìwọ gangan ìwọ oṣoore tó olóṣò tì o tún wáá pòbìnrin lẹ́rú ní ntẹ́nu àwọn baba ńlá baba wọ ọgbà ṣé wo orí kàánú àwọn ìwé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni tí wọ́n ní ohun èlò ẹlẹgẹ́ lóbìnrin mm. Eh, ṣe àwọn obìnrin tó wá pèlè rújọ kìnìún àná àwọn náà kọ́ ní wọn sọ ọ́ di gbá àwùjọ tí wọ́n ń gbọ́ kiri inú ilé eh, ọgbọ́n rẹ̀ tó fogi ọ̀pẹ tó fogi òró ó wá padà wá padà sẹ́yìn kùlé àgọ́ ṣíọ. gbogbo ilé tà sọ ó dùn àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi bẹ ọmọbìnrin kó fi ọkọ mi sílẹ̀ fún mi ṣé inú ilé yìí nínú ìṣẹ́ nínú ìyàlẹ́mi àtọkọ mi ti kọ́ nínú jíjẹ nínú àìríjẹ èmi àti ẹni tó di pé ìnira èdè sínú ayé wa ó bẹ̀rẹ̀ sí ní ní wa lára. ẹ bá mi mú náà ó kúrò ní ọkọ mi kó fi ọkọ mi sílẹ̀ kó fi dúkìá ọkọ mi sílẹ̀ ṣé gbọ́. ẹ arábìnrin wọn lọ wọn jáde nù lé ṣùgbọ́n o ẹrù ń bẹ nù lé yìí o bẹ́ẹ̀ hmm, ẹrù ń bẹ nù lé torí wípé tá a bá bá yín mú kúrò ẹnì kankan nù yín ò ní lè sọ nù lé bẹ́ẹ̀ ni torí pé aṣayé tàn lórúkọ tá a parúgbó. ẹ má bọ̀ owó ẹ má aṣayé tàn lórúkọ tá a fayé. ẹjọ ẹjọ ẹjọ ẹ má bínú ẹdìdì ẹdìdì ẹdìdì please ẹdìdì ẹdìdì ẹdìdì ẹdìdì ẹdìdì ẹjọ ẹjọ what ẹdìdì ẹjọ no no no kí ló dé kí ló dé wá mi ní mi lọ mi ní mi lọ bàtẹ́ni wọn méje gbé báyìí gbé ẹjọ́ ìjọba lọ ọ ọ àti mi àti mi ẹ̀wọ̀n náà kọ́ àti mi. ṣẹ́gi lọ́la ọmọ tó jọmọ lọ ọlọ́kọ méjì obìnrin tó rí bí iná. mo rí mú ètè sọnù ẹgbà mi ò he. ayé kejì ajáwẹ̀ wù ó rọṣọ.